وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ èyí tó pọ̀ nínú ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam àánú ọlọ́run tó pọ̀ àkíyèsí rẹ̀ kó máa bá gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ wa pátápátá ó bẹ̀rẹ̀ ń bí ó bẹ̀rẹ̀ tó fi débi tí ó dé àwọn tó ń bẹ láyé nínú wọn àpadà sí ibú ọlọ́mọ fi kàn wọ́n àwọn tó ti bọ́ sálìkì á máa kó bá foríjì wọn àwọn òbí tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwa bẹ lọ́hùn tafsiri yìí kọ́lọ́n kó bá fi sínú mizan hasanati wa nínú òṣùwọ̀n ṣẹ́ẹ̀rẹ̀ wa. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ولن قصي يا يا kí iṣẹ́ ó mọ́ papọ̀ mọ́ àníyàn ká ní ó mọ́ papọ̀ mọ́ṣẹ́ kọ́lọ́n kó bá kó wa tún àníyàn wa ṣe. níbi tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tafsir ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pàápàá jùlọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sáwọn kèfèrí àtàwọn mùnáfìkì pàápàá jùlọ àwọn tí wọ́n ń pa nǹkan ní ipò mọ́ nígbà tí ó bá ẹ̀ wọ́n ó níwájú Ọlọ́run gbogbo àwọn àlàyé yìí la ti ṣe fún wa lánàá àtijọ́ kó yẹ wá wípé Ọlọ́run ọba tayọ ẹni tí èèyàn máa parọ́ níwájú ẹ̀ ọba tó ṣe pé ní tí o ṣe kó o tó ṣe ó ti mọ̀ nígbà tó o ṣe tán gbogbo ẹ̀ ló yẹ irú Ọlọ́run ba bẹ́ẹ̀ ó tayọ ẹni tí èèyàn lè máa parọ́ níwájú ẹ̀ Ọlọ́run ọba yìí yóò wá ní kí ẹnu wọn ó jẹ́ dídì pa àwọn oríkèéríkèé ara wọn wà máa jẹ́rìí sí nǹkan tí wọ́n gbélé ayé ṣe abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ọlọ́mọdé ṣàánú àwa ó jẹ́ kí a ní àbọ̀ dáadáa níwájú ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run bí tí a bá dé lánàá náà láti máa tẹ̀síwájú a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وهم ينهون عنه وينهون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا a bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe wípé ìkẹ́ tí ó kẹ́ gbogbo ẹ̀dá pátápátá kò mọ lórí ẹ̀dá ọmọnìyàn nìkan torí pé tá a bá ní ká máa tú rahmaniya ọlọ́run kò mọ lórí ẹ̀dá ọmọnìyàn nìkan. tó fi dórí ẹ̀dá ẹranko tá a bá wo ìkẹ́ ọlọ́run ẹ ká wo kìnìún bí kìnìún ṣe rí nínú gbóyọ́ jẹun ẹran ni ó sì jẹ yóò sì jẹun tí ó yòó lójúmọ́ ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọlọ́run ọba láàánú kìnìún lérí pé kó máa rẹ́ran tí ó jẹ síbẹ̀síbẹ̀ ọlọ́run sì tún láàánú àwọn ẹranko tó kù lérí pé tí kìnìún bá bú níbi tó ti bú sí eight kilometres àbí ten kilometres wọ́n búrò búbú rẹ̀ ọlọ́run ọba fìyẹn sàánú àwọn ẹranko kan lè máa sá síbẹ̀síbẹ̀ kìnìún ò sì lè má bù síbi tí wọ́n ń bú tóun táwọn ẹranko ń sá fún síbẹ̀síbẹ̀ èyí tí ó jẹ́ ó padà wá bá rahmaniya tọlọ nìyẹn yóò kẹ́kìnì yóò sì tún káwọn ẹranko tó kù òun ló jẹ kọjá pé bíbú kìnìún gbogbo ẹranko gbogbo ibi tí wọ́n rí wọn àwọn gbọ́ ẹni tó bá fẹ́ sá lè sá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí tí ó jẹ oúnjẹ ti kìnìún nínú wọn yóò padà wá bá níbi tó bá wà. bisimilayi rahmani ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ṣe àwọn ìmọ̀ sára àwọn ẹranko púpọ̀ erin bó bá fà ayé lẹ̀ lẹ́yìn àìmọye wákàtí lórí ìnàró ni ó wà kò sì ní ṣubú ẹ̀mí sì ti jáde lára ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń tọ́ka ó sì ń júwe títóbi ọlọ́run orúkọ ọlọ́run ọba yìí ó ń láfi bẹ̀rẹ̀ tafsir bismillahir rahmanir rahim. وإن يملكون إلا أنفسهم وما يشعرون ó ń ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ àwọn kèfèrí ìlú Mẹ́kà a ti ṣàlàyé síwájú wípé wọ́n ń ṣe fanfa pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó bá yẹ ànábì ọlọ́run ọba ní ọ kò ṣe rí báyìí o ò ṣe yà báyìí tábà tiẹ̀ gbọ́rọ̀ rẹ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run o gbúdọ̀ rí báyìí o gbúdọ̀ rí báyìí nígbà tí wọ́n wá ṣe gbogbo fanfà yìí tí wọ́n rí i pé kò nítumọ̀ ànábì òye máa jíṣẹ́ tọ́lọ́run ọba ran wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tún wọ́nà láti lè máa kí àwọn èèyàn nílọ̀ wípé tẹ́ ẹ rí Muhammad yẹn ẹ máa sáfò nítorí pé ìṣẹ̀ṣẹ̀ máa jókòó tì í náà ní kẹ́ ẹ máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ ìgbọ́rọ̀ ẹnu ẹ̀ náà ní kẹ́ ẹ sọ pé ẹ Islam ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè súnmọ́ ẹ ní láǹfààní àti gbọ́rọ̀ ẹnu ẹ̀ kò máa sórúkọ tí wọn ò pé tán wọ́n pe ànábì sallallahu alaihi wasallam wọ́n pè ní majinon wọ́n ní wèrè bó sì ṣe rí yẹn tán bá pẹ nìkan ní wèrè kódà kó ṣe pé wọ́n ń pa bó sòótọ́ bó ṣe rọ́ èyí ó máa ṣàkíyèsí ẹni yẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá rẹ́rìn jù ọkàn kan mọ̀ sọ kọ́mọ̀ yìí ṣe pé ní tí sọ ń jò ní o pé á díẹ̀ ní àwọn èèyàn àwọn èèyàn kan tó sọ. ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ta ló fẹ́ bá wèrè sọ̀rẹ́ kódà rẹ ni ò nílé sọ gbangba pọ̀rẹ́ rẹ ló jẹ́ oríṣiríṣi orúkọ tó lè èèyàn ẹ sì rí i pé dèní ó sì ṣe rí nìyẹn gbogbo tó bá ti fẹ́ gbógun ti Islam orúkọ ọbú ni wọ́n máa sọ mùsùlùmí tó bá ti wá ń pè yín lórúkọ ọbú àwọn èèyàn wà fẹ́ máa sá fún yín ìyẹn kì í ṣe tuntun kì í ṣàkọ́kọ́ bó ṣe wà nìyẹn látàyé àwọn kìfìrí àkọ́kọ́ ọlọ́run ọba ní wa ó ń yá ni ha ó na àánú. ọlọ́run ọba ní wa ó ń yá ni ha ó na àánú àwọn kìfìrí wọ́n ń kìlọ̀ fáwọn ènìyàn wọ́n ń sọ àwọn èèyàn lára nípa súnsúnmọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ń kọ́ fún wọn nípa ìmọ̀ súnmọ́ nípa ìmọ̀ gbọ́rọ̀ ẹnu ẹ̀ ámbèlè ń tà ṣe pé wàá gbà á gbọ́ ó ń bẹ nínú òṣèṣe wọn nígbà náà afáwa ibnu Kathir rahimahullah kọ́lọ́wọ́ bá kọ́ bá yọ́nú sí wọ́n ní áyà yìí ọ̀nà méjì ni àwọn àfọ́nímọ̀ tafsir náà fi tù lọ́dọ̀ imam ibn Kathir rahimahullah wọ́n ní ọ̀nà méjèèjì náà ló wọlé ṣùgbọ́n ọ̀nà kan ló tẹ̀sùn wọn jù nínú ọ̀nà méjèèjì ọ̀nà ìtàlá kọ̀ọ̀kan wọ́n ní ìtumọ̀ àyà yìí pé annahum yanhauna nasa an ittiba'i al-haq wa tasdiq ar-rasul wal inqiyad lil-Qur'an wọ́n kọ̀ fún àwọn ènìyàn nípa títẹ̀ lánà Muhammad sallallahu alaihi wa sallam tẹ́lẹ̀ kaba lóun fẹ́ gbà pé òdodo lànàbì ń sọ wọn lè níbo òfin tó jọ bẹ́ẹ̀ ẹni tágbára wọn bá ká wọ́n fi jẹ tó bá ti lóun gbà nẹ́bí sọ́lá padà jẹ́ sábà bí n tí àfọwà gan fi gba Islam radiyallahu anhu àbúrò Umaru kan bẹ wọ́n pè ní Fatima lọ́kọ́kọ́ gba Islam òun àtọ́kọ́ ẹ̀ ìgbà tí ó wá rí ẹnìkan tí ń ka ni wọ́n ń ka yìí ah, àbúrò rẹ ọmọ ìyá rẹ obìnrin gan náà ti ń kà ọmọ ọdún láńláì kò sí gbẹgbẹ bẹ́ẹ̀ àbúrò tòun bó ṣe gbalẹ̀ rẹ lọ́nà gbàdí ó dọdọ rẹ àsìkò yẹn òun àtọkọ wọ́n ka Qur'an lọ́wọ́ suratu Maryam suratu Toha wọ́n kà lọ́wọ́ nínú abiyawẹ tíra àtàwọn akọsí bí afọ àwọn ọmọ rẹ ti já wọlé yìí ọkàn já wọlé ni bó lè já wọlé tá a lè kó wọlé wọn ò sì fẹ́ kó mọ̀ táwọn ti gba islam torí pé Umar le púpọ̀ ṣáájú kó tó gba islam nígbà tó tún gba islam náà ọkùnrin takuntakun ni ọjà wọlé nígbà tó a lè kó já wọlé wọ́n fi ìwé ọwọ́ wọn fi pamọ́ umaru ni ẹmu tó wà lọ́wọ́ yín wá wọn ò mú jáde bí umaru ṣe gbá àbúrò rẹ̀ létí nìyẹn ọgbà létí kódà àwọn ni ó gbà létí níbi pé yẹ tí etí rẹ̀ sì fò sọ́dà ọjọ́ sọnù níbi tí ìgbà tí ń pọ̀ kíá ni wọ́n fún ọ̀wàdà ẹ̀yin náà ti gba Islam ẹ ti gba Islam kílẹ̀ ń kà ń bẹ̀ mọ́ ti bẹ̀ sí ní kà ń bẹ̀ ìtọ́ à ń bẹ̀ ni bisimilahi rahman rahim tọ́ha ma anzalna hadha al-Qur'an litashqa illa tadhkiratan liman yakhsha bí umaru ṣe ń gbọ́ ìmọ̀lẹ̀ Islam ṣe wọnú báyà rẹ̀ ó sì ń wọnú báyà rẹ̀ nítorí pé táwọn kèfèrí ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ kán gbọ́rọ̀ ànábì àfàìmọ́ gbọ́lẹ̀ nígbà la tasma'u li hadha al-qur'ana walghaw fihi la'allakum taghlibun àwọn kèfèrí nígbà àní ẹ má lìsín ẹ má gbọ́ tó bá ti ń ké Kùránì ẹ má gbọ́ ẹ má pàkúta sí i nítorí pé ìfarabalẹ̀ gbọ́ làákàyè náà ọmọ ìṣiṣẹ́ pé àtọ̀tọ̀ yìí ó mọ̀rọ̀ wà lẹ́yẹ kàńtẹ́ ìrùntẹ́ ìfipamọ́ ẹja gbọ́ wọ́n bá ń ké fún mọ́rù gbogbo gànàgànà tí ṣe ń bá ń wálẹ̀ ń sàn gbọ́ ọkàn bínú jáde kó lọ́dọ̀ wọn bó ṣe bínú jáde ẹ̀rú wa ń ba àbúrò rẹ̀ pé ṣé kìí ṣe kó fẹ́ lọ jábà nàbì báyìí sallallahu alaihi wasallam ilé ànábì sì ní lọ bí Umaru ti ń lọ àwọn tí wọ́n wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tí wọ́n rí Umaru ti ń bọ̀ lọ́ọ̀kan wọ́n bá sáré lọ bá ànábì sallallahu bí kẹ́hìn pé ah, ẹ̀ṣẹ́ ti ń bẹ jáde lé o ọmọ mi ti ń bọ̀ o ànájú ní kí ló dé bí a mú ojú rẹ̀ táwọn ń wò ó alaihi wa sallam wọn ni bí ṣe ń bọ̀ yẹn ànájú ni àló ń bọ̀ wá gba Islam gbàdé sì wọlé bó ṣe ṣe kí ni o bó ṣe tẹ́wọ́ sáà sallallahu alaihi wa yẹn mo wá láti wá gba Islam níjọ́ náà ni àfọwà Umar bin Islam èyí tó jẹ́ ó gba ìsìláàmù yìí ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀ ó fẹ́ kọ̀ fún àbúrò rẹ̀ láti gba ìsìláàmù ṣùgbọ́n tábúrò rẹ̀ gbọ́ tí màálẹ̀ fi dúró sínú gbáyà rẹ̀ ìgbà tó náà gbọ́ àfàìmọ̀ gbọ́ ó ní kó dodo ìsìláàmù mọ́ yẹn ló fi jẹ́ pé èyí tí ń ba nínú jẹ́ lẹ́nìí àwọn tí wọ́n ń sọ nípa ìsìláàmù díẹ̀ náà ni ọ̀rọ̀ ìsìláàmù yé tó bá ṣe wípé sísọ ọ̀rọ̀ Islam ó ń jáde látòrí ahọ́n àwọn tí wọ́n mọ̀ àwọn tí wọ́n mọ ìfun àtẹ̀dọ́ rẹ̀ ẹni tí ò báyà ní gbà ní ti ìfẹ́ ẹnu àti ìgbéraga ni ṣùgbọ́n ní ti òótọ́ ọ̀rọ̀ kò tún sóòótọ́ ọ̀rọ̀ mi ìtọ́yẹ̀ lẹ́yìn ikú ti bẹ̀nu al-Qur'an báyìí ni àfáwà Umar ọmọ Khattab bó ṣe gba Islam nìyí ìgbà tó wá gba Islam anábìwá ni pétọ́ ó ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó ní gbogbo àwọn èèyàn tó ń gba islam oníkálukú ń yọ ọ gbà ṣùgbọ́n òun islam tòun òun ó lọ sí kaaba òun ó lọ kéde pé mo ti gba islam bí ashadu alla ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah gifari nígbà tó ń gba islam tó fagídí lọ wọ́n lù ó sì dákú ó tó di jọ́ fìdí òtún lọ wọ́n lù ó dákú àná mo ní o má lọ sọ gbangba ó ní àwọn. Ah, ká máa lò ó bọ̀ máa dákú náà ìgbà tó wá dé lẹ́ẹ̀kẹta wọn ní ẹgbẹ́ mọ̀ pa ọkùnrin ṣe mọ̀ pé ìlú wọn ibẹ̀ la máa gbà kọjá tá a bá fẹ́ lọ rajà àwọn aráàlú bẹ̀ ni ẹ mọ̀ lù pa nítorí fílẹ̀ mi ṣùgbọ́n lásìkò tí àfọwà Umar tó gba Islam radiyallahu anhu Umar lọ sí Kaaba ó wá pariwo gba ó pariwo tí gbogbo èèyàn gbọ́ ashhadu an ilaha illallah. وأشهد أن محمد رسول الله يا afọwà Umaru ṣe sọ eléyìí gbogbo àwọn kèfèrí ìlú Mọ́kà wọ́n dìde kan wo ẹni tí tí ń sọ̀rọ̀ nígbà tí wọ́n rí i pé Umaru ní apá ogun wọn jábọ́ kò ṣe Umaru òun ní òun gba Islam kò sí bẹ́ẹ̀ni kankan tó lè tètè bẹ́ẹ̀ náà nígbà tí Umaru fẹ́ ṣe hijira ọ lọ announce èmi fẹ́ lọ Madina ọmọ tó bá fẹ́ kó bí òun ó pàdánù òun kọ́ wá pàdé òun lọ́nà o ọkọ tó bá fẹ́ kíyàwó òun ó dopó ọ̀nà ibi tó wọ́n gbà rèé kọ́ wá pàdé òun kó dí òun lọ́nà pé kò wọ́n mọ́ kọjá ta ni ó dì í lọ́nà ìgbà ajá ìlíyà gan wọ́n mọ̀ gbà tí ò ti gba Islam wọ́n mọ Umar ambulance àti ìgbà gba Islam tẹ́sí Islam yìí kan. ìṣesí àwọn kèfèrí ó náà ni pé wọ́n rí i pé kánábì má ti sọ̀rọ̀ ni tí bá ti ń bá èèyàn sọ̀rọ̀ ó ní idán wà lọ́wọ́ rẹ̀ àfi kó sọ̀rọ̀ làwọn èèyàn nígbà tiẹ̀ tó wọ́n wà kọ́ nínú ni ànábì mọ ọ̀rọ̀ sọ sallallahu alaihi eléyìí sì tún wà nínú ẹ̀kọ́ gbogbo ẹni tí ó mọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run ìpèpè sójú ọ̀nà ọlọ́run ó lẹ́yìn ìgbà tí àánú tọ́lọ́run bá ti ṣáájú ẹ̀ ànábì mọ̀ ọ̀rọ̀ gbé kalẹ̀ sọ́làsọ́là wàkẹ́ ìfàlà bó ti rẹ̀ ní òṣèlú ní ìmọ̀ ẹgbẹ́ ànábì ọlọ́run pàkọ̀dé òun tí àjàwá mi ò kẹ́límì ọlọ́run ti ti fún ní kó sọ ọ̀rọ̀ tó mọ níwọ̀n díẹ̀ kó sì kó ìtumọ̀ tó pọ̀ sínú sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí náà làwọn kèfèrí ni wọ́n kíyèsí lára ànábì sallallahu alaihi wasallam wọn wá ní tá máa ni wípé ẹ̀yìn èèyàn ẹ ṣọ́ra o àgbùdọ̀ rí ẹnì kankan tó jókòó pẹ̀lú ti ń sọ̀rọ̀ kódà àwọn míì ó kí ọwọ́ wọn lọ wọ́ wọn ó kí etí tó táwọn ẹbí ti ń sọ̀rọ̀ kọjá ẹ mẹ́jọ ọ̀rọ̀ rẹ̀ ni o yóò fi dán yẹn mú o lóbi máa jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tọ́ba yẹn pàfà àti máa ń so òdodo èyàn ń sáfò òdodo torí pé ẹ̀mí àti làákàyè náà ni ọmọ ọ̀gá èyí tí mò ń gbọ́ yìí òdodo lélẹ̀ èyàn mọ̀ bẹ́ẹ̀yàn bá ń gbọ́rọ̀ èyàn mọ̀ pé rọ́ ni bẹ́ẹ̀yàn bá ń àti entertainment èyàn mọ̀ bẹ́ẹ̀yàn bá sì ń mọ̀ ká ó lè le ọlọ́run ọba fi ilé ìsara ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àwọn kèfèrí ìlú mọ́kà wọ́n kíyèsí wọn àá tí wọ́n fi gba islam táwọn báyìí báyìí fi gba islam àwọn tó jẹ́rú gan tí wọ́n jẹ́ gan àwọn ń fìyà jẹ wọn síbẹ̀síbẹ̀ wọn ò fi islam yìí lẹ̀ ọkùnrin yìí ní nǹkan tó fi mú àwọn èèyàn ọlọ́run bá wa ni wa nípa títẹ̀lé lẹ́yìn wọ́n lé àwọn èèyàn lẹ́yìn ẹ̀ wọ̀yàn áwọnà ánúhù àwọn fúnra ara wọn náà ti tún takété takọ́kọ́ náà ha pẹ̀lú hamza pẹ̀lú ha ẹlẹ́ẹ̀kejì náà ha pẹ̀lú hamza náà ha takọ́kọ́ kíkọ̀ fúnni náà a ẹlẹ́ẹ̀kejì ìtakété. ẹ̀rí wípé ya ní haúnà áníhù wáyà ni haúnà áníhù ọlọ́wọ́ bá ní wọ́n ń kọ́ fún àwọn èèyàn wọn kí wọ́n má súnmọ́ nàbì kán má gbọ́rọ̀ ẹnu ẹ̀ kí wọ́n n'abi dúró níbi tánàbì bá dúró sí kán má bàa wá máa gbọ́ ní tánàbì ń sọ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ náà wáyà ní haúnà áníhù àwọn náà takété sí ó ń bẹ inú àwọn àfúnimọ̀ tẹ̀síì tí wọ́n ní ọ̀nà nínú ìtumọ̀ tí àyà yìí mú lọ́wọ́ eléyìí sì ni èyí tó wà azahar jù òun ni ìkhtiyari imam ibn jerir at-Tabari nínú tafsiri tiwọn náà ìyẹn ni ìkhtiyaru tiwọn náà àmọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ìtumọ̀ tó tún ń bẹ fún àyà yìí tọ̀pọ̀lọpọ̀ àwọn àfúnímọ̀ tafsir tí wọ́n máa ń tọ́ka sínú tafsiri wọn ibẹ̀ ni ìmáàmù kúntùbí òun fi síbẹ̀ níbi ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí tá a fẹ́ tú lórí àyà yìí ó ní àwòdálérí Abu Talib èyí tí í ṣe ẹ̀gbọ́n bàbá anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam Abu Talib kò Islam àmọ́ gbogbo ọ̀nà ló fi kún ànábì lọ́wọ́ sallallahu alayhi wa sallam. wọ́n wá ní nígbà ń dáàbò bà nẹ́bì wọ́n bá fẹ́ pa nẹ́bì kò nígbà bàbá làwọn òbí tó ṣe kò nígbà fún wọn àmọ́ wàyà ni àwọn àni kò sì torí ọ̀tà kété sí àmọ́ ń dáàbò nẹ́bì wọ́n wà àwọn àni. ayé yà ní àwọn náà sà á kọ́ tìlì yìí wípé àwọn ń kọ̀ fáwọn kèfèrí pé wọn ò gbúdọ̀ pa nábì wọ́n ń kọ̀ fáwọn èèyàn ẹgbẹ́ ẹ má pa o lóòótọ́ àgbà tí ń tí ń wí ṣùgbọ́n ẹ má pa wàyàn àwọn àníhù wọ́n ta kété sí Islam tún mú lọ́wọ́ àmọ́ wàhún yan àwọn àníhù wọ́n ń kọ̀ sùtá fún pé ẹ mọ̀tẹ́ ń sùtá ìtumọ̀ kejì táwọn afọ onímọ̀ tẹ̀sí ìtumọ̀ méjèèjì náà láwọn ọba náà ọ̀pọ̀lọpọ̀ ní tẹ̀sí ẹ̀ àmọ́ afáwa ibnu Kathir ọlọ́wọ́ bá kó bá ayọ́nu sí wọn wọ́n dúró lórí ìfìyàrò ìmáàmù tọ́bárí àgbààfà onímọ̀ tẹ̀fsír nípa tẹ̀fsír bilmafur oní ìmáàmù tọ́bárí nínú ìmọ̀ tẹ̀fsír àwọn ní ìtumọ̀ táwọn fi sí ìtumọ̀ méjèèjì yìí láti ṣàfihàn ìrìwáyà rẹ̀ lọ́sọ́dọ̀ àfáwa Abdullahi ọmọ Abbas méjèèjì ṣùgbọ́n wọ́n lẹ́yìn tó tẹ̀sùn jù ní wípé àwọn kèfèrí wàhùn yanni haona anihu wọ́n ń kọ́ fáwọn ènìyàn wọn ò jẹ́ wọn ó gbọ́rọ̀ sánẹ́bì lẹ́nu wọn ò jẹ́ wọn ó tẹ̀ lánẹ́bì wọn ò jẹ́ wọn ó nígbàgbọ́ nínú tánẹ́bì gbé lọ́wọ́. bẹ́ẹ̀ sì ni àwọn náà bí wọ́n ṣe ń kọ́ fáwọn ènìyàn àwọn náà sì tún ta kété sí Islam tánẹ́bì mu wa irú àpèjúwe nǹkan báyìí pọ̀ ní Qur'an ọlọ́wọ́ bá ní àwọn èèyàn kan bẹ alladhina yabkhaluna wa ya'muruna an-nasa bil-bukhl àwọn èèyàn kan bẹ ahun ni wọ́n alladhina yabkhaluna àwọn gangan fúnra wọn ahun ni wọ́n wọn ò wá fi mọ lórí tiwọn nìkan wa ya'muruna an-nasa bil wọ́n sì máa pa àwọn èèyàn láti ẹ̀wà jáwọn sáwọn bọ́ọ̀ fẹ́ ti dáadáa kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ẹgbẹ́ fowó ẹ̀pò irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ kéèyàn ó sọ́ra fún wọn ẹnìkan lọ́dún kan ó lóun fẹ́ rẹ̀ ran iléyà fún bàbá òun ọwọ́ á ti lọ ẹnìkan ẹnìkan ní rẹ̀ ìdíwọ̀n nìkan bàbá ń bí ìwọ nìkan ló bí ọkàn sọ̀rọ̀ ẹ lẹ́nu ìwọ lé ọwọ́ làkọ́ bí ó wà yìí tó wà nígbà tó lágbájá ń bẹ ńbẹ lágbájá ń bẹ ńbẹ fáwọn yòó lówó lọ́wọ́ ó dẹ́ forí ara rẹ pamọ́ ó náà bàdàwó lápò irú àwọn èèyàn bẹ́ẹ̀ kéèyàn ó sọ́ra fún wọn àwọn tí wọn ọ̀rẹ́ téèyàn bá ń bá rìn tí ò ní máa gbẹ̀yàn ló ń gbẹ àti máa ṣe dáadáa tó ṣe pé ibi aburú ni ó máa fààyàn lọ kéèyàn ó máa sọ́ra fúnrú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n á jòrò akáàsán òhìlà kàṣímálà ó kẹ́lìmá wàlá tó ti kó là á fà kí wàmọ́ ó tẹ̀kọ́lé. ولا تطع كل آفاك àfáàní wà dúró àkàṣà òyì gbogbo ọ̀rẹ́ tó o bá ti rí pọ́ọ̀rẹ́ bú ni òyìn mú gbó ìgbà tó ń bá rìn lọ bẹ̀rẹ̀ sí ní mu sìgá. gbogbo àwọn ọ̀rẹ́ téèyàn bá ń bá rìn lóde ìgbà tó ń bá rìn nínú rẹ̀ ò gímọ́ ìgbà tó ń bá rìn lọ́wọ́ náà bẹ̀rẹ̀ sí ní kó gẹ́fẹ́ǹdì kiri sọ́ra fúnrọ̀ rẹ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ti ń sọ fún ọ pé bá wọrí òun ó fún ọ ní kọ́kọ́rọ́ yàrá òun lọ gbọ́mọ yẹn wá kò síbi tó má wọrí yàrá òun wà lẹ́ gbogbo ọ̀rẹ́ tó bá ń ṣe wípé àhá sanwó ì aburú yóò facilitate aburú fún ọ yóò sì jẹ́ kí dáadáa ó difficult bọ́ ọ fẹ́ kírun yóò já máa ṣe ń tà ń ṣe bí dáwọ́ pa two fíìmù ìjà àwòtán mọ́sálásí ò lọ́ọ́ bìkan á lọ kírun ìwọ náà bàjọ́. gbogbo ọ̀rẹ́ tá a bá ń bá rìn tí ò nílapa dáadáa lórí àlámọ̀rí ẹ̀sìn wa tí ò nílapa dáadáa lórí ìlọsíwájú àlámọ̀rí ayé wa kẹ́yìn ó filẹ̀ wàdúrú àkà sọ yìí tó yẹ pé gbogbo tí ó máa pa ọ́ láṣẹ aburú ni ìgbà tó ń bá rìn ló bẹ̀rẹ̀ sí ní mutí ìgbà tó ń bá rìn ló gbélé mọ́ ìyàwó rẹ̀ ń pariwo gbẹ́tọ̀ ìgbà míì ibi kan mọ́sunlé o sì ní dágbére yóò lè kí lọ́n wá sí yóò sọnù ni tíyàwó bá béèrè pé ọkọ òun tẹ́ ẹjọ́ dáì látàárọ̀ mọ́ wọ́rí nígbà tí ìsọmọdé kò lè sọnù irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣọ́ra fún wọn ọ̀rẹ́. ولا تطع كل فاك ومغتتل obìnrin tọkọ rẹ̀ ìyàwó kejì ọkọ fẹ́ gbéyàwó kejì wọlé ọbẹ̀ sì sáníyà ìyáálé tí ń ọ lọ fọrọ rẹ̀ lọ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wá sọ fún pé ọmọgbọ́tọ̀ yẹ kó dání ìbọ́kàn rẹ̀ balẹ̀ lọ́fẹ́fẹ́ yàwó kejì ní tó ṣe ni pé ìwọ atọ́mọkan pákó ńlé mẹ́jọ ọmọ ibi tó wà nígbà wọn bá ń wá ọ tí wọn ò rí ọ àwọn èèyàn mọ́tì fámìlì rẹ kankan gan náà wọn ibi tó wà tí wọn bá wá ń wá ọ kiri níbi tí wọn bá ti ń fa aṣọ tó ń fa aṣọ sí ọ̀rọ̀ ìyàwó kejì ò ní ṣeé ọ̀rẹ́ rẹ̀ yìí kìí ṣe fíìmù tó ṣẹlẹ̀ ní tẹ̀mọ̀ pé tí ń gbóríṣiríṣi kìí ti ṣe láàrin àwọn tẹ́sí òye kó lè yé wa láàrin àwọn tá a òye náà ni tá ń borí à ń lo ọ̀rẹ́ rẹ̀ náà lọ́wọ́ á gbé pamọ́ wa ń dà ọ̀rẹ́ nìyẹn gbọ́ wá wá wá wá wá wá títí ọkọ wa tó wá lọ sọ́dọ̀ àwọn àna rẹ̀ ìpẹ́tọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí òwà sọ́dọ̀ yín ní òwà sọ́dọ̀ àwọn òun di bí oṣù kan wọ́n bá àwọn yàwó bá ní ibi wa sí bá o ṣé wàhálà òde jẹ mọ́ ọ ń dààmú gbogbo omi tó mà ní lọ kódà àbúrò ìyàwó rẹ̀ ń tó ṣe pé òun ló ń tọ́ níléèwé ọgbà létí pé kó bóun wẹ́gbọ́n òun kí ló fẹ́ ṣe kí ló fẹ́ fi fọra rẹ̀ mọ́ jẹ̀mọ́ níjọ́ kan ló bá ní kọ́ọ̀lù kan bá wọlé ó bá di ìyàwó rẹ̀ yẹn tí ẹ mọ̀ kébi tó náà bá wà ìyàwó ti jẹun náà bọ́sọ̀dọ̀ ẹnìkan ní ń bọ bóṣù kan yẹn ní ògbà ọwọ́ àmọ́ dọ́gbọ́n tajà wẹ́rẹ́wẹ́rẹ́ náà àwọn ọmọ ọ̀dọ́ mọ́ mo lè bọ́ ọmọ ṣe nǹkan kan náà o kàlẹ́ máa jó torí pé kò ní fẹ́ máa jáde nígbà wà á lọ́wọ́ àlọ́ fún ẹ òun fẹ́ wálé ọkọ ni à níbo lọ wà pé òun ò lè sọ pé òun ìjọba ìwọ̀n wà lé kò sí wàhálà máa bọ̀ lé òun ọ̀yàwó ò tiẹ̀ sínú <laughs> ọ̀yàwó kò sí nǹkan máa pé sẹ́yìn káfẹ́yàwó níbo à ìyàwó kí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tàdílé lọ́kọ́ bá rí ń dọ́ka ló dé àkọ́bá nítọ̀ bẹ́ẹ̀ tí ó ń wọlé ohun ilé bàbá rẹ̀ yá ọkọ sí lọ fà kalẹ̀ so ọ̀sẹ̀ tó tẹ̀lé ìyàwó kejì wọlé wọ́n wá ń fà á síwájú pé èṣù ni ẹ̀ẹ́kan parí ọkọ ní a kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wípé tọ́ ibo ṣe rí òun àsìkò tọ́lọ̀ ní òun àti rẹ̀ ó lò pé tí wọn ò bá rí dọ́là náà bó ló ń ṣe fẹ́ mọ́ wọ́n wá padà wá sọ pé bí òun kọ́ mú lágbájá ni wàjúrà kàtà ìlà àtàṣe máa làwọn kẹlẹ wọ́n látọ̀ tẹ̀ kọlà àfàkẹ̀ wà mọ́kọ́ ó mú lágbájá mọ̀ ìgbélé ọkọ̀ tiẹ̀ kọlà àfàkẹ̀ wà mọ́kọ́. ọkọ tí torí ẹ̀ lé lé pé torí pé ó ṣe jàǹbá fúyàwó níyàwó o torí ẹ̀ lé ṣùgbọ́n wọ́n jáde lé ọkọ tí ẹ. láwọn kẹlẹ̀ máa ń wà látọ̀tẹ̀ pẹ̀lá a bá ń bá rìn le tán bẹ́yàn bá wá gbọ́rọ̀ déwájú ẹ̀ tó wá pé wàlẹ́ sùúrù ni gbogbo ó dà lágbára àwọn ọ̀rẹ́ nù kódà kó ṣe pé lójú rẹ̀ gan nǹkan yẹn náà ó ju agbára tiẹ̀ náà lọ tí ó tún máa fún yàn sùúrù tó ẹ̀yìn sùúrù ọlọ́run wà gbogbo ó dà ohun gan náà ẹ̀mí rẹ̀ mọ̀ yóò dà yóò dà sùúrù wà níbẹ̀ lánàá àbí sùúrù èé pọ̀ sùúrù náà ló ní kéèyàn máa ṣe ẹni tí bá ń sọ̀rọ̀ èèyàn fún yẹn ó lọ rẹ gidi ṣùgbọ́n rẹ bá sọ pé tó bá jẹ́ mi ò ní olè gbà ló jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ á dàrú nìkan ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ fún ọ̀yà máa dọ́gbọ́n jìnnà sí àbọ̀rẹ́ rẹ̀ ti ń fún ọ nímọ̀ rẹ̀ gbígbà tọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá lè ti àwọn kejì fákẹ́ ẹrù ẹ kúrò nílé ṣé wọ́n lọ́wọ́ àkójáde ńlé ni àbírù mọ̀ràn o. àfàkẹ́ sásálẹ̀ ẹlòmíràn sì kó jáde ọkọ náà bá sọ pé tọ́ ọlọ́run kú ti ṣe ẹ̀tí ọba lọ lé yín nígbà bá ọ̀fẹ́ sí ọ òun ọlẹ̀ ọ wà gbogbo ẹni tó fún ọ ìmọ̀ràn gidi ọ̀rẹ́ gidi ni ó fún yàn ó fi fìdí ọkọ ẹ̀ torí pé gbogbo obìnrin láyé náà ni káwọn ọmọ rẹ̀ nílé ọkọ ìyẹn gangan ni èrè rẹ̀ tọ́mọ obìnrin bá ti lè wúlò nílé ọkọ ó ti nínú fámìlì yẹn ó kò fi tún tì síbi kan tí ọ̀rọ̀ rẹ̀ àwọn ọmọ rẹ̀ rí ṣùgbọ́n ọgọ́rọ̀ obìnrin kì í sí òfárí èèyàn mọ́ kìnìkan ọkọ ṣe kìnìkan ọkọ ṣe ń wòta ń ń dáìbò kan síwájú gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí a máa lé obìnrin láàyè rẹ̀ kò sì ní í fi lọ́kàn balẹ̀ níbo la ti lọ bẹ̀ kó náà ni àwọn ènìyàn kan bẹ wọn ò ní í ṣe wọn ò sì tún ní jẹ́ni tí ó ṣe ó ṣe ẹlòmíín bẹ kò ní ìntí fi ń gbógun ti ilé oníyàwó méjì kó lè dàrú ó náà ni wípé kò fẹ́ kọ́kọ́ tòun náà oníyàwó méjì sínú ilé yẹn bá ti wá dàrú àwọn sọ fún kọ rẹ̀ pé ẹ rí àwọn tó jà fà nílé wọn dàrú o tí wọn náà múra olóníyàwó kejì yóò fi rí fi ṣe wá òun náà lọ́lọ́ dàrú o torí dídàrú tó dàrú ọfẹ́ fi ṣiṣẹ́ lórí ọkọ ẹnu nù ni yóò ní sórí àwọn tán tún nímọ̀ nìyẹn o sórí pé lè tí wọ́n dàrú àwọn orí tó kó múra sí ìwọ náà bá ó forí mẹ́yìn bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀sìn náà. ẹlòmíì ò ní lẹ́sìn ń ṣe kò tún ní jẹ́ni tó fẹ́ ṣẹ̀sìn ó ṣẹ̀sìn gbogbo oríṣiríṣi àwọn ìṣesí báyìí ìṣesí àwọn kèfèrí àkọ́kọ́ ni lọ́wọ́ bá sọ pé wà húnmú yá ní haúnà àníhù wọ́n ó máa kọ̀ fáwọn èèyàn láti gba ntánẹ́bì mú lọ́wọ́ láti lè mọ́tẹ̀ lánàbì láti lè mọ́ nígbàgbọ́ sí ntánẹ́bì gbé lọ́wọ́ àwọn fúnra wọn náà ó sì tún ta kété fánàbì máa yàṣẹ ọ̀rọ̀ jàmá ẹwọ tọ́lọ̀wọ̀ bá fi parí ẹ̀ ọlọ́run ni wa ihun lè kúnná ìlà àǹfùsáhùn ọlọ́run ni wọn kó parun bẹ́ẹ̀nì kankan bí èso orí ara wọn orí ara wọn ni wọ́n kó parun bá wa máa yàṣẹ ọ̀rọ̀ ọlọ́run ni wọn ò sí fúramà àwọn ò pé ìṣesí yẹn ara wọn làwọn ń kópa ń bá jẹmọ́ ó sì rí bẹ́ẹ̀ nígbà táwọn ará mọ́kà múra kankan kan páwọn ò ní gbàtà nẹ́bí sọ́lá àlọ́sọ́lá ìgbà táwọn ìdẹ́lu Madina gbogbo àwọn ará Madina wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ ló fi wá jẹ́ pé lénìí tí kì í bá ṣe wípé àlùbáríkà ọlọ́run ti ń bẹ ní mọ́kà pẹ̀lú kàábà ẹni tó bá dé mọ́kà tó bá dé Mẹdínà yóò mọ̀ kí yàtọ̀ ń bẹ láàrin méjèèjì yóò rí yàtọ̀ láàrin méjèèjì ẹnìkan sọ nǹkan kan fún mi mo wá ní pé òótọ́ ọ̀rọ̀ ni kò síbi tí ẹ̀rí ọ̀yàtọ̀ tó fi dé èbò gbogbo ọmọ mọ́tò bákan náà ni ẹ̀mẹ́bìnú o ìtumọ̀ ẹ̀fà yọ̀ ń bẹ̀ ni pé ní mẹ́kà ẹ̀rẹ̀ ni àwọn bíi mọ́tò tó bá kẹ́ mẹ́kà mẹ́kà jídá jídá bí àwọn ọmọ mọ́tò ṣùgbọ́n òní irú yìí mọ̀dínà kámọ̀ sí báwọn rárá gbogbo nǹkan létò nìzọ́ọ̀mù ó wà mọ́sídù nábàáwí ètò ó wà gbogbo ẹ̀ ó létò ṣùgbọ́n ní maka ó máa rí bí ẹgbẹ́ gàràgàrà gbogbo nǹkan báwọn èyí ó máa rí àpẹẹrẹ nǹkan àmọ́ àlùbáríkà kàábà tó ń bẹ láàyè òun kò lè jẹ́ kí a fojú tó kù díẹ̀ káàtó wáyé bó ti rà máa àmọ́ àlùbáríkà táwọn ẹbí tọrọ sílùú Mẹdínà àti báwọn ará Mẹdínà bí wọ́n ṣe gbà nẹ́bí tọwọ́ tẹsẹ̀ ọ̀ ń bẹ̀ ń bẹ̀ dọ́là tí a bá wọlú Mẹdínà tọ́lọ́mọ bá mi sọ pé ẹ̀fà ara mọ́kàálẹ̀ wọ́n ní ká má gbọ́ tiẹ̀ àwọn tí ẹwà ogun àwọn ata jókòó yìí àwọn tá ní káwọn èèyàn má gbọ́rọ̀ ànẹ́bí lánàá ẹwà kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa gan ẹlòmíín afẹ́ afẹ́ ẹ̀sọ́ pé bóyá la fẹ́ wọ pléènì gan rí gbèlè tàbí ipá débi kí wọ́n ti bí ànábì àti jẹ́ mùsùlùmí. ẹ dákun ta lọ wá ṣòfò sànàbì ni àbáwọn àwọn ni ẹ wá owó bá wa táwa ń jẹ ìtàn ní káwọn èèyàn mọ̀ gbọ́ òun làwọn wá jókòó tì táwọn èèyàn wá ń gbọ́ gbogbo àwọn èèyàn dúró táwọn wá ń gbọ́ àsìkò tánàbì gan sọ lẹ́nu ara rẹ̀ àwọn ní káwọn èèyàn mọ̀ gbọ́ ọlọ́run ọba ni wà èyí wùlìkú náà ilá ọlọ́run ní ara wọn ni wọ́n ń ṣe nítorí pé Islam ọlọ́run ti parí ẹ̀ ibi tí kùránì ọ̀sán ọlọ́run ti parí kò kan láyé àfi kéèyàn má gbé bẹ́ẹ̀ àfi kí mùsùlùmí wà ọlọ́run ti parí ètò rẹ̀ lọ́wọ́ bá wà ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ náà ara wọn ni wọ́n ń ṣe ṣùgbọ́n wọn ò tí tètè fura mà wọn ò fura náà. وقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من ọlọ́run ọba ó ní wọn ò tí ì fura mọ́ àìtí ìfura mọ́ wọn ọ̀nà méjì ló kún sí ní ti fura mọ́ táyé wọn ò tí ì mọ̀ ní táwọn ṣe pẹ̀lú pé wọ́n ń kọ́ dáwọn èèyàn láti má gbọ́rọ̀ lẹ́nu ànábì àti páwọn náà tún ta kété láyé ń bì wọn ò tí ì fura mọ́ ìtumọ̀ tí wọ́n ṣeun tó bá tún wá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ntọ́lọ́wọ́ bó fi sanwó lẹ́sàn wọn ò fura mọ́ lójú wọn ó ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ táyé tán bá fura mọ́ wípé ọlọ́run ó padà wá dá ọjà fáànàbì nílùú mọ̀dínà sálà àlọ́sálà wọn ò ní ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nígbà tánàbì wá ṣe fákẹ́hó mọ́kà tánàbì wọ ìlú mọ́kà àkọ́kọ́ ńgbà tánàbì kọ́kọ́ fẹ́ wọlé tí wọ́n gbọ́ pànàbì ń bọ̀ ìyẹn lé ọdún kẹjọ lásìkò sólẹ́kọ̀ọ́ lè gùdẹ́ bíyà anabi ń bọ̀ pẹ̀lú anabi fẹ́ wá ṣe anabi sọ anabi lálà pé òun wọ mọ́kà mọ̀hálíkì náà ó sọ àwọn ọmọkọ̀sọ̀rì báwọn parí anabi ní ọlọ́yọ̀ ọ̀dà fún mi kí lọ sí ọmọra bá sọ fáwọn pé kóníkàlùkù múra jagun o lọ ṣe lẹ́yìn ọdún kẹjọ táwọn ti lé wọn kó nínú ìlú ìgbà tánẹ́bí wá ń lọ tí wọ́n ń lọ ànẹ́bí wá ń ránṣẹ́ pé ká sọ fún wọn wípé à ń bọ̀ àbógun wá o àfẹ́wá ṣe umra àfẹ́wá jọ́sìn fọlọ́ ni ànẹ́bí ran Uthman ọmọ Affan ìgbà tó dọ́dọ̀ wọn àwọn kẹfìrí wọn ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ òsì bàbá ńlẹ̀ ìlú tán ìwọ òníwọ mọ́kà wọn kí làwọn á lé ọjà lè dí kóòtù wa máa yan fanda máa káwọn èèyàn kan bọ̀ lẹ́yìn kò sí ní lójọ bẹ́ẹ̀ Usman tó lọ àwọn ànájọ́ àtàwọn sọ̀hábà wọ́n rí tí rẹ̀ wọn ò rí Usman kó dé wọ́n sì ti wà lọ́nà níbi tí wọ́n dé wọ́n ti ń súnmọ́ Maka láti wọ ìlú Maka àwọn kèfèrí ìlú Maka náà wọ́n wá rán àwọn aṣojú sí ànábi sallallahu alaihi wasallam ìgbé ká lọ sọ fún ànábi wípé ògbúdọ̀ wọ Maka ọ bọ́ bá wọ Maka ẹ̀mí ó sọ ẹ̀mí ó ṣòfò kò gbúdú wọlé àwọn sàbí wọn ojú àlẹ́sẹ̀ àṣàrà àwọn ọjà kò sí torí pé abẹ́ ṣe tọ́lọ̀ náà la fi tẹ̀lé ọ ẹ bá yẹ kó gun ni kó dogun páà ní wọlé àfọwọ́ ọmọrò ní kò sí tó tó bẹ́ẹ̀ à nílùú mọ́kà yìí à ní wọbẹ̀ ọmọrò <laughs> ní kò sí onítọ̀ àlẹ́sẹ̀ ni ẹ̀ka ti sọ̀rọ̀ àwọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbẹ́ ti múra nígbà tó wáyá wọ́n ń retí Usman wọn ò rí Usman àwọn sàdúrà ní ànábì gbogbo ẹ̀ lálẹ́ gbà ó tán bá pa Usman àwòlé o nígbà wá yá títí títí wọn ò rí Usman ìgbà yẹn ni bẹ́ẹ̀ àtòròdùwà àwọn sàdúrà wọn wá ṣe bẹ́ẹ̀ àkótọ́ ànábì ń tọ́ bá ti sọ fún wa ń bì tọ́ bá ti ló ti yá ká wọlé kò sí gbogbo tí ọba ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ kódà gbogbo wọn tán síbí ọtẹ wà lọ́rùn ẹwà wọn sàdúrà àkọ́kọ́ ló fi jẹ́ wípé àwa tá a wà nísìnyí akàn ń islam ń kọ́lọ̀ nǹkan sàánú wa akàn ba lọ́fẹ̀ẹ́ bíba lọ́fẹ̀ẹ́ náà ni òtún jí ó tún lákàkún lẹ́mìí wa kọ́lọ̀ nǹkan wọn láti obìnrin kó sàánú wa báwọn sàábé ṣe rí wọn àgbùdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú wa wọ́n gbìyànjú fẹ́sẹ̀ púpọ̀ làfáà fi sọ pé ó bu nábì rasulillahi muftaradun.

إن الله خالقه لا يرمين أبا بكر ببوتان لا يرمي أبا بكر ببوتان أن الله بكر ببوتان لا يرمي أبا ولا أبا حسن الفاروق صائبه ولا الخليفة عثمان بن عفان ولا أبا حسن الفاروق صائبه وللخليفة عثمان بن عفان وللخليفة عثمان بن عفان أما علي أما علي فمشهور فضائله والبيت لا يستوي إلا بأركان أما علي

Ibi ta ti yà síbẹ̀ yẹn tó já yà síbẹ̀ ó nípo àwọn sọ̀hábà torí pa àwọn kan bẹ lénìí wọ́n ń dárùn gbọ̀n sí báwa náà ṣe ń dárùn sí. Gbogbo nǹkan la fi jọra wa kódà ṣòkòtò wọn náà bí ti wá ní àìṣe kan àwọn ṣíà nínú gbàgbọ́ tiwọn ni pé kìfìrí ni gbogbo àwọn sàábé. àwọn níyàwó Aisha wọ́n lọ́mọ náà ni bẹ́ẹ̀ bá sì rí wọn sọ̀rọ̀ súnà báyìí náà lẹ́rìí lára wọn òun ló yà lọ ọbẹ̀ yẹn bó bá lọ fẹ́ sẹ̀sìn bó bá níbò ní tàbí bá kiri ṣe jẹ ọwọ́ náà. àfààní ọ̀bọ nàbì rasulillahi muftaradun ká nífẹ̀ẹ́ ànábì yẹn nìyẹn kò sí iyèméjì ń bọ́ọ̀ bá ti nífẹ̀ẹ́ ànábì òdì kèfèrí nìyẹn wàhùbù àṣàbẹ̀hẹ́ lọ́rọ̀ bẹ̀bọ̀rọ̀ wàhùbù àṣàbẹ̀hẹ́ lọ́rọ̀ ìfẹ́ àwọn sàábẹ́ náà ìmọ́lẹ̀ ní máa jẹ́ tàn sínú ìgbésí ayé bá fẹ́ràn àwọn sàábẹ́ àtànmọ́lẹ̀ sínú ẹ̀sìn rẹ torí páyì mọ iye tó rú wa lójú tó yẹ pé látara àlàyé àwọn sàábé ló fi yé wa àwọn náà wà ń bẹ nígbà tí Kùránì ń sọ̀kalẹ̀ bánabi bá wò bákan wọn ni rẹ òjíṣẹ́ Ọlọ́run kí ló gbà lérò bánabi bá sọ nǹkan títí tí wọn ní ànábì kò yé wa tó tọ́láyé rẹ sọ kó lè máa dáǹfà nípa wa tá ń bọ̀ lẹ́yìn rọ́ọ̀bẹ̀ bọ́ra kẹ́nìkan wá sọ pé kèfèrí ni wọ́n abẹ̀hẹ́ nọ̀rọ̀ bẹ̀ bọ́ra mọ̀nkánà yà alámọ̀ anáwọ̀n akọ́ọ̀lẹ́kùn gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pọ́ lọ́hùn ọba ló dáhùn tó gbà fóun ò lẹ́lòmíì tóun ó mọ̀ sí afọ́lọ́ láyà rẹ́mi yà nà bá bàkẹ́rẹ́ ẹ̀bẹ̀ mọ́ta ni. bàkẹ́rẹ́ ẹ̀bẹ̀ bọ́ láéláé àgbùdọ̀ sọ̀rọ̀ òdì sábùbákiri àfi ọba gbà pẹ́lú mi lò tó dá ọ lẹ́yìn ọlọ́run lókun ẹlòmí ó sọ nínú ọ̀rọ̀ yóò ní pé ah sọ́nàmù kùrẹ́ṣ òòsà táwọn kùrẹ́ṣ ń sìn òun làbúbákiri wọn ní abubakiri inú àwọn tí ó kọ́ wọná wọn lábúbákiri jẹ́ kan àwọn ṣíyà wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n lè máa lo túkìyà kan máa sọ jáde àkídà wọn nu ẹlòmí àwa ni pé olóòótọ́ ọbẹ̀ tó ń gba tiwọn kí ló fẹ́ gbà ń bẹ̀ kí ló fẹ́ fẹ́ràn ń bẹ̀ àkídà wọn nìkan ni problem àkídà ah, bá ti bàjẹ́ gbogbo ẹ̀ náà ti bàjẹ́ يرمينها بابكر ببوصال لا يرمينها بابكر نعم ولا bẹ́ẹ̀ sì ni o gbúdọ̀ sọ̀rọ̀ òdì sí àbá hafsin onáà ni Umar alfaru ẹni tó ṣe pé kò gbajégbe irọ́ àti òdodo ògbúdọ̀ dúó wájú bí dọba fẹ́ papọ̀ Dodo umaru ọ̀yẹ́jú ẹ̀ irú òun náà ń pè ní alfaruk ó gbúdọ̀ sọ̀rọ̀ òdì sí umaru tó bá fẹ́ rálì jẹ́nà wọ̀ àwọn tó ṣe wípé anabi sallallahu alayhi wa sallam anabi ní abubakar filijanna umaru filijanna anabi sọ bẹ́ẹ̀ lójú ayé ẹ̀ kó tó fà ayé lẹ̀ ẹnìkan wà sọ pé wọ́n wọ ọ́nà àwọn táwọn anabi sọ pé filijanna abubakar filijanna umaru filijanna usman filijanna gbogbo wa lànà ìbísọ̀ fún ọmọ àlìjẹ́nà ni wọ́n wà láàrín pátá ọ̀sọ̀ máa nábùnà áfà wà láàrín kalẹ̀ pátá ọ̀sọ̀ máa àfà àwa Usmanu náà ò gbúdọ̀ sí ọ̀rọ̀ ẹlòmíì ò ní gbé pé Usman òun tutù Usman dẹ́n ah subhanallah pé kò dàbí kò dàbí Umar nítorí jẹ́ kí gbogbo ìjọba dàrú mọ́ lọ́wọ́ náà nù la ilaha illallah. fata Usman ibn Affan wala ali fata Usman ibn amma aliyu famashhuru fadọ́ ìlà bẹ̀ àrẹ́ká ni. والبيت لا يستوي إلا àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí alì nìkan lẹ́ni eré lọ́dọ̀ wọn wọ́n ní gbogbo àwọn sàábé tó kù ọmọ náà ni wọ́n ṣùgbọ́n àwa tún fi yẹn jù wọ́n lọ àgbà Abubakar agba umaru agba usmanu atúngba alim àmà alè ìrọ̀fà máa ṣe ọ̀rọ̀ fàdọ́ ìlọ́wọ́ wàlẹ̀ báyìí tó láyà sàwé ńlá. àmọ́ alè yàn tá a bá wá bọ̀rọ̀ débi sàlí rọ́bì ọ̀lá wa ánìwò kí la fẹ́ sọ tá ni ní rí wí nípa ti ali ọ̀dọ̀ ànábì ló gbé ọ̀dọ̀ ànábì ló gbọ́njú sí kò mọ nǹkan kan ju ìsìláàmù lọ láti kékeré rẹ̀ fàmáṣe ọ̀rọ̀ fàdọ́rọ̀ àjùlọ tí ń bẹ fún Àlì kò ṣeé sọ tán wàlébáyé tó láyà sàwẹ́ ẹ̀ láàbẹ̀ àrẹ́ká ni wàlébáyé tó láyà sàwẹ́ ẹ̀ láàbẹ̀ àrẹ́ká ni. bí lè wá rí òpó mẹ́rin ló gbé dúró Abubakar umar usman ali walibaitu la yasawe illa bi arekani walibaitu la yasawe illa bi arekani. ilé tẹ́ ẹ rí yẹn bó pọ̀ ọba pé mẹ́rin kò lè dúró téèyàn bá ti yọ ẹnìkan kúrò nínú ẹ̀sìn wọn ò pé ń tá a fi yà lọ́bẹ̀ yẹn àwọn sọ àbà kò ló sọ àbà tẹ ẹ ń dẹ kọ́dọ̀ wà tán àlàmọ́ fàálẹ̀ àlàyé àmì àhàzà kàwọ́ lẹ́mẹ́. فهل علي بهذا القول gbogbo àwọn sàábé pátápátá látòkè délẹ̀ ẹ̀ndí kùdíwà tó ń alamu àríkọ́sẹ̀ náà jẹ́ fẹ́mi èmi ọmọ tiẹ́ mo sì rò pé ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo àwa tó kù náà ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ṣe à dàlẹ́kọ́ lè mí ń harí fáàlẹ́ alẹ́ yàbẹ̀ ha dàlẹ́kọ́ àwọn la sọ wípé wọ́n gba bẹ́ẹ̀ pẹ̀lú ànẹ́bí pé tí Usman ọba lè dé àwọn ṣe tán àti tán orí ìyẹn ni wọ́n wà Usman báyọ̀ lọ́ọ̀kan àdúgbò ni kò sọ̀gùn mọ́ ọlọ́run fi sọ pé ọmọ àlejò ń nẹ̀ ní ó lọ́wọ́ àná suratul Fatihi yadu lọ́ọ̀hì fọ́kàn àìdí yìí irú yorùbá yìí náà kà táàtà ṣàjára báyìí àjọ òun lọ́lọ́wọ́ bá ń sọ mẹ́ọ̀ níjọ́ náà anabi sallallahu alaihi wasallam anabi orí ìlú mọ́kàwọ̀ àwọn kèfèrí wọn ní tọ́wà ń bẹ̀ ní wípé a fún ọ ní májẹ̀mú gbogbo májẹ̀mú nítorí àsìkò kò síbi táà lọ́nu wọ́n fà anabi ní májẹ̀mú kódà anabi kọ orúkọ rẹ̀ muhammadu rasulullah wọn pa rasulu bẹ̀rẹ̀ tàbá gbọ́ ní rọ̀súlù ní àníbà ọjà anábì ní alì parẹ́ alì ní ọwọ́ tó ń kọ́ ẹni pè ọ́ ọlọ́run pè ọ́ ní rọ̀súlù alì wa ní láì anábì ní bẹ́ẹ̀ ni anànàbí yóò là kẹrẹ anábì ní mílò tọ́ mi ò àwọn tàbí wa ń wojú àwọn anábì ó ti ń fún àwọn kìíní anábì ní là ẹ̀jẹ̀ ká gbà anábì ní bolẹ̀ fi bẹ̀ anábì anábì ọwá kò Muhammadu nìkan nítorí kálàáfíà ó lè jọba lọ́dún náà àwọn sàábé ó dùn án ànábì ní gbogbo oníkálukú ẹran tó yẹ mú lọ́wọ́ ẹ máa pa ibi táàtì ṣe múra wa náà ládé ó ti yọ oníkálukú ẹ máa fárí ẹ máa fárí àwọn sàábé ò fárí ànábì ní ẹ máa fárí àwọn ẹgbẹ́ kàlà fẹ́ wọ̀ ànábì ní ẹ máa fárí wọ̀ ànábì bá bínú wọnú tẹ́ǹtì sallallahu alaihi wasallam ojú ànábì kóná lọ́wọ́ umu salama ó ya rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run kí ló ń bínú sí ànábì ní mo ní káwọn èèyàn yìí ò máa fárí wọn ò fárí ànábì ò sì gbúdọ̀ bínú ànábì ò gbúdọ̀ sọ̀rọ̀ tí ó la àṣẹ ògùn ìyàwó rẹ̀ wá ní ya rasulullah mọ́ sọ̀n kankan ìwọ jáde bọ́ ta kó oníkẹ́nìkan bọ̀ fárí tó bá ti ń fa gbogbo ọlọ́run bá ń sọ pé wọ́n làkọ́ lára fírọ̀ sílẹ̀ oṣù wàtò gbogbo ọmọ ànábì bá ní kẹ́nìkan máa bóun fárí bọ́n ṣe rí tánàbí ń bẹ́ẹ̀ oríkálukú gbogbo abẹ́rẹ́ sí ní ń fa orí tiwọn náà sallallahu alaihi wasallam ẹ̀kọ́ pọ̀ ń bẹ kì í ṣe gbogbo ọ̀rọ̀ obìnrin náà la máa dànù pé ọkùnrin nígbà máa lọ́wọ́ ìyàwó ẹ̀ ṣé lóbìnrin ni obìnrin mi bẹ́ẹ̀ ọkùnrin mi lọ ó ní làákàyè jùlọ tẹ́ mọ̀ pé rẹ ìwọ gbọ́n jù lọ àbí kì í máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ máa wo tọ́pọ̀ àti àwọn mìíràn bá ń jà tán bá ń rojọ́ ẹ máa fọ́ lẹ́nà báyìí ah lọ́kọ̀ sí ni wọ́n ṣe ìyàwó yìí gbẹ́jọ ìyàwó sì máa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yóò sì máa dé yóò máa dé lọ́kọ̀ ọba ní ọba alágbọ́jà yìí náà wàá sọ̀rọ̀ ah, aláìlá ìlọ́lá lisanu lifata ní sún wà buhari. ìgbà tó ànábì wọ́ ànábì padà àwọn tàbí wá ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run sí bó ọlọ́run ní ká àti yọ̀ǹda fún akọ́lọ̀ ṣe múra ní ló dé tàfẹ́rá yìí wọlé ànábì ní ọlọ́run fi hàn mí kò sọ àsìkò èmi ni mo ní kẹjá máa lọ èmi ni mo ní ká máa lọ bẹ́ẹ̀ sì ni àsìkò tí ì tó tí wọ́n wọlé nígbà tó wá di amúlì fásitì wọ́n wọlé àbí wọ́n wọlé ibi tá a wá fẹ́ lọ gan nìyẹn gbà tí wọ́n wá wọlé ọlọ́wọ́n bá fi sọ pé wá ń yí wúlì na ìlà fúsà hùn máa ara wọn ni wọ́n ń tàn bàtà nẹ́bí wá wọlé tó padà wọ mọ́kà gbogbo apá wọn jábọ́ wọ́n wá ń sọ fáwọn nẹ́bí pé òjíṣẹ́ ọlọ́run ìwọ ọmọ ìyá dáadáa akútùmọ̀ pé ò ní gbẹ̀san akútùmọ̀ pé ò ní forú yẹrú akútùmọ̀ pé ògùn wa bẹ̀rẹ̀ sí ní sùn bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa ni antum tulaqa anabi ni yẹ free mi ò fi mi ò fi jàmbá sẹ́ni kankan hata abu sufiyan níjọ́ náà la abu sufiyan gba islam níjọ́ ló gba islam so gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọmọ pé bí ó ṣe rí nìyẹn ẹ̀mẹ́gbà fún ẹ̀mẹ́gbà fún ẹ̀mẹ́gbà fún ẹ̀mẹ́gbà fún ọwọ́ adi wípé mọ́kà ń wá di ibi tánàbí tún náà ń pàṣẹ rẹ̀ gan tó lọ́wọ́ bá ìbùsọ̀ pé wáyé yóò wulẹ̀ kú náà ìlà òǹbọ̀sà súnà tọ́lọ́hún sì nìyẹn lórí gbogbo tí bá ti ń jòdòdò kò ṣeé pa gbòdòdò kan bá wù ẹ pamọ́lẹ̀ irọ́ ni yóò tó jáde bẹ́ẹ̀ bá tó pamọ́lẹ̀ ara yín lẹ̀ ń ṣe yóò tó jáde fọ́ọ̀sì tí ó tó fi mú jáde gan yóò jù tàkọ́kọ́ lọ وإن يهلكون إلا أنفسهم وإن يهلكون إلا أنفسهم وما يشعرون ولو بني ولو ترى إذ أقفوا على النار فقالوا ولو ترى إذ أقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ọlọ́run ọba ní táyé lè yí ta awi tó bá wà díjọ́ gbé wá láwọ́ tààrọ́ ọlọ́run ní rẹ̀ ànábì à tó o bá rí wọn tó bá díjọ́ gbé dàlì kì àánú wọn tó ṣe ọ́ àìṣetọ́lọ́run àti kíkọ́ dí àwọn èèyàn láti má ṣetọ́lọ́run á fi bí wọn díjọ́ gbé dàlì gbà wọn tí wọ́n kú lérí ẹ̀ tí wọn ò gbà Islam nínú wọn irú àwọn Abu àwọn padà gba islam irú àwọn khalid bin walid àwọn padà gba islam àwọn abujali ò gba islam àwọn uh, umayya bin khalaf àwọn ò islam gbogbo àwọn tí ó gba ìsìláàmù yẹn ọlọ́ọ̀ni rẹ̀ ànábì wa láwọ́ sárọ̀ tó o bá rí wọn tó bá di jọ ń gbéńdé àlìkìyà mọ́ ìdè wúkì fò ara ni táwọn ọlọ́run ọba tá a bá dá wọn dúró níbi etí bèbè náà báyìí nígbà tí wọ́n bá fẹ́ wọ ná ọlọ́wọ́ ni ọyá ẹ̀kọ́kọ́ dá wọn dúró ná ẹ má ti fi wọn sí ẹ̀dí wọn máa wo iná yẹn bí ó ṣe máa kẹ̀ bí ó ṣe máa kùn ọlọ́wọ́ bá sọ inú suratul mulki ọlọ́wọ́ bá ní shahik yàtàkàdù tamayyasu minal ghayr kullama ulkiya fiya fawjun sa'alahum khasanatuha ọlọ́wọ́ bá ní náà yàtàkàdù tamayyasu yóò fẹ́ lè máa minal gate fún ìbínú iná ẹja ànámọ fún ìbínú inú ọmọ bí púpọ̀ níjọ náà torí pé ìbínú lọ́nà ìbínú ni kò sí kẹ́ nínú náà ọlọ́mọ ṣe wà lọ́mọ náà ọlọ́run ní tá a bá wá tí wọ́n ṣe yẹn lọ́wọ́ bá sọ pé wà ń yíwò lè kúrò yẹn lọ́wọ́ wà mọ́ ẹ̀rẹ̀ ṣòro ní tí wọ́n ṣe lérí pé kò dáwọn èèyàn ó gbọ́rọ̀ ànábì àwọn náà ti ta kété ló fi jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá oníkéèyàn máa kọ díẹ̀ sìn ọlọ́run ẹ̀rí pé ẹlòmí a máa mọ̀ wípé wá síta àfáà yìí ń ṣe mọ́sálásí òótọ́ ọ̀rọ̀ ní sọ àmọ́ òótọ́ ọ̀rọ̀ tí ń sọ yẹn yóò díje òun yóò ṣe pààrọ̀ mọ̀ pé ah, àwọn ilẹ̀ haúsá tó máa ń dá wàhálà lẹ ẹ̀jẹ̀ lè kó mẹ́ẹ̀ má bá wá lè kó mọ́sálásí yìí yóò ṣe mọ́sálásí mi mọ̀ ni ńgbọ̀ bá wá yá ìtẹ́lẹ́gbọ́nú mọ́sálásí yìí yẹn a sì tún lórí rédíò wá àṣọ́bà máa jáde ẹni tí ń bẹ́ẹ̀ nú oko tọ́ bá ti rédíò nítorí oníkàmọ́gbọ̀nú mọ́sálásí ìsìn yẹn wàyí yòókùlẹ̀kùnà ilà hùsàhùn wà máa yà ṣòro bọ́lá ó ṣe díl pẹ̀lú gbogbo ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni asọ́dù ansẹ́bílá kéèyàn máa kọ́ dí ìlọsíwájú ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ wọn kọ́ lé kí ó kàn bẹ́ẹ̀ ó sì ṣe ṣe ṣe kí lé kí òun fi tú ọlọ́run bí ọ léèrè jọ́gbé dàlùkìyàmà àbẹ́tò wá àṣìkan ní máa ń kan ó sì rìn rìn rìn tán fi lé wọn kúrò ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sọ pé wà láwọ́ tara ibi ókè fún wa lánàá. ọlọ́wọ́n bá ní ìrẹ́ ànábì tó bá lọ rí ní tí ó ṣẹlẹ̀ sí wọn jọ̀gbọ́ ìdàlẹ̀ kìyàmá ibi ókè fún wa lánàá nígbà ókè fún ayéṣubìṣu nígbà tá a bá gbé wọn dè ní etí bèbè inú náà àwọn mélòó àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì wọ́n ní ní orí iná báyìí nígbà tí wọ́n bá ń tọ́ bọ̀ ọyọ̀ ẹ̀ wọn dúró. níbi ọ̀gágá nágágá àwọn àfọ́nímọ̀ tafsir mi wọ́n ní níbi ẹnu ọ̀nà aná wọ́n máa rí iná wọ́n máa rí àwọn ṣẹkẹṣẹkẹ tí ń wọ́n máa rí àwọn sàlásìl àwọn ẹ̀wọ̀n tí ń bẹ́ńbẹ́ wọ́n máa rí àwọn àkekèé láwùlá akọrìbù gbogbo àwọn àkekèé wọ́n máa rí wọ́n máa الأبصار والحي أشقد جعلت جلودهم كالغبار والخمر جلودهم كالغبار والخمر سوداهم ظلمة شهداهم عيشة ضاهة البشر لواهة البشر إنني àfáró yẹn ó ní iná tàwí yóò máa bẹ nínú nẹ́nà fi aláàkọ́ọ̀rìbù àwọn àkékè ń bẹ́ẹ̀bẹ̀ iná àkékè ń bẹ́ẹ̀bẹ̀ ejò ń bẹ́ẹ̀bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kó síbẹ̀ جلودهم àwọn àkèké tí ń bẹ nínú iná ọ̀kọ̀ọ̀kan wọn yóò tóbi bí ìbáaka mo ọmọ tí ń jẹ́ ràkúnmí ń bẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ ń bẹ ṣùgbọ́n ntí ń jẹba aka òun náà ni nígbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́sìn bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tó bá wá bí ni wọ́n ń pè ní bàáka ìbáka kì í sàdédé wà gungun tí ẹṣin bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tí ó bá wá bí òun náà máa ń pè ní bàáka kò ní í fi gbogbo ara jọ ẹṣin kò sì tún ní fi gbogbo ara jọ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn àkekèé tí ń bẹ nínú iná yóò tóbi bí ìbáka ẹwà kéèké ayé bó ṣe kéré mọ tó bá tà yẹn oró ni àwa ń bèlè níta ṣe kó tó bí kẹ́tẹ́kẹ́tẹ́. ọlọ́wọ́ ọba ni wà láwọ́ tara èdè òkè fún àlànà ọlọ́run ní tíra ìnábì tó bá lọ rí ní tí ó ṣẹlẹ̀ sí wọn tó bá jọ gbé dàrí kìyàmà lérí ní tí wọ́n ṣe ibi òkè fún àlànà nígbà tá a bá kó wọn dúró níbi iná tán bá wá ń wo iná tí wọ́n rí ti ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ fàkọ́ọ̀lù ya ilẹ̀ ìtànẹ́ à wọ́n làwọn ọmọ sórí ibú o ya ilẹ̀ ìtànẹ́ ó mọ̀ ṣe fún wa àbá sí mà káwa náà ó gbà tànẹ́bì àbá ti mà ká mọ́ kọjá àwọn èèyàn láti mọ́ gbọ́rọ̀ sánábì lẹ́nu. yàlẹ́ dáná lọ́rọ́ dùn ìbámọ̀ dà tọ́lọ́bá yẹn kọ́ lọ́wọ́ bá lè dá wa padà sáyé. wàlẹ́ nu ká débò dé àyà ti rọ nítorí pé ká a lè mọ̀ pé tá a bá padà sáyé àwa ní pé àmì ọlọ́wọ́ ọba nírọ́ mọ́ àwa náà wà á lè jẹ́ ẹnìkan nínú ẹni tí gbọ́ ọlọ́run ọba gbọ́ tí jọmọ lẹ́yìn àná Muhammad sallallahu alaihi wa sallam àfàwà ibnu kefir ó ní kìí ṣe wípé àníyàn tí wọ́n ní ni wípé káwọn ó lè wálẹ̀ ayé láti wá sin lọ bó tilẹ̀ jẹ́ pé bọ́n bá fẹ́ bẹ́ẹ̀ gan náà kò sáàyè mọ́ àmọ́ ìbẹ̀rù iná tí wọ́n rí òun ló jẹ́ kí gbólóhùn yìí ó jáde pé yá aláìtaná nùrọ̀dù à ó mọ̀ sí ọlọ́run dá padà padà sáyé a ti rí n tó sọ yẹn pé yóò rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ àlọ́mọ sí wa ládọ́run mọ̀tọ́ nùrọ̀dù ọlọ́run ẹ dá padà wà lánà ká débò fẹ́ẹ́ àtẹ̀rọ àtúnṣe bẹ́ẹ̀ mọ́ àpè àmì ọlọ́run ọba láyé tàbá kódà bó ṣe ìṣẹ́jú àyà ló fún wa ká káfí ìṣẹ́jú aya ń ṣe tọ́lọ̀ káwa náà ó lè jọkan nínú ẹni tí wọ́n kọ iṣẹ́ ìmánì sínú iṣẹ́ jẹ̀mọ́ ìṣe yẹn wá ṣe ṣe mọ́ ẹ̀ẹ̀mejì làwọn kèfèrè ó sọ orú ọ̀rọ̀ báyìí àkọ́kọ́ nígbà tí wọ́n bá mú wọn dédé iná tí wọ́n rí iná gbogbo ọ̀rọ̀ bí wọ́n ṣe ń gbọ́ láyé òun tí wọ́n rí pé àkíní yóò mọ̀ yàtọ̀ wọ́n wà máa ní ọlọ́run já padà wáyé já padà lọlé ayé a ti rí báyìí pé o ti fi hàn báyìí a ti mọ̀ á wà padà lọlé ayé àwa lọ ẹ mọ̀ kí tọ́jú pọ́lọ́mù bá fún ẹ láàyè àti padà wálé ayé ni irú àwọn gbogbo wákàtí ayé wọn ìrònú òfin máa kí sẹ́ǹkú wọ́n ti rí ìdí nìyẹn tá a fi ń sìn jẹ́ mùmí ní nìyẹn alẹ́dínà yúmínú nàbì lọ gẹ́ẹ̀bì ìta fi ń jẹ́ mùmí ní gẹ́ẹ̀bù yẹn àwa orí agbọ́ náà ni a ti gbà gbọ́ àìgbá gẹ́ẹ̀bù kèfèrí gbọ́ òun náà ni wọ́n wà àsìkò tó wá fẹ́ gba gẹ́gùn yẹn gbọ́ sí torí pé tó bá ti di mùsáádà kì í ṣe ìmánì mọ́ tá a bá ti rí báyìí kì í ṣe ìmánì mọ́ ibi tọ́lọ́ ń fa àdánwò yẹn sí nìyẹn ọlọ́run ní nàmbẹ àlìjẹ́n nàmbẹ àlìmínú àyẹ̀rọ ni ká ló débẹ̀ kódà àfáà kan ti sọ pé irọ́ ni a máa kú oṣù máa bí a máa wá a máa tún wá ẹlòmíì tó bá sùwà ìdáǹgbà kan gbà tó bá padà bí yóò padà bí wúrẹ́ yóò tún ṣe kíní yẹn ìgbàgbọ́ àwọn kan nìyẹn tanasukul arwa reincarnation wípé kò sọ̀rọ̀ kankan gbogbo wa náà ń padà wálé ayé ni ẹni tó bá ṣe dáadáa nígbà kan tó bá tún wá padà tó bá padà wálé ayé yóò tún wọ́n tún yóò mọ̀ gbádùn ṣùgbọ́n tó bá pé tẹ́lẹ̀ aburú ló ṣe láyé nígbà tó lọ́n bá tún fẹ́ tún padà dá ó lè jẹ́ pé ọlọ́run lè dá lájá kó padà wá tájà náà báyìí tún ṣe dáadáa sólówó rẹ̀ bẹ́ẹ̀ pàtó lọ́n bá tún fẹ́ tún dá wọn lè tún dá ní èèyàn ìgbàgbọ́ àwọn kan ẹ wá bi léèrè pé èrò èwo ni wọ́n wáyìí ṣé ìgbà tó kọ́kọ́ wá sí dáadáa ló ṣe ní àbá burú tó bá ní dáadáa ìyá ń jọ báyìí náà tó ló fi dẹ́pọ̀ ọ̀rọ̀ yẹn tó bá nígbàgbọ́ yẹn ó ti tako al-imanu bil yawmil akhir ó ti tako àwọn kèfèrí nígbà tó lọ́wọ́ bá sún wọn Mẹ́dínà wọn máa sọ àwọn gbólóyìn bákan náà ìyẹn nínú suratul Fatir ọjọ́ tí lọ tó bá dọ̀là kẹnubọ bẹ̀ náà nígbà tí wọ́n bá kó wọn nu ná gan báyìí tí àbá pé wọn ò tí ì wọ́n bì ariwo èyí tí wọ́n wàá pa ń gbà tí wọ́n bá kó wọn lọ yóò jó lè lọ ìyẹn bẹ nínú suratul Fatir tí wọ́n ní à ọlọ́run ọyá àwọn fẹ́ padà sáyé àwọn fẹ́ padà sáyé wọ́n máa pariwo ọlọ́run lè ṣe ṣe mọ́ ọlọ́run à mo ti fún ọ lẹ́mìí débi pé tó o bá fẹ́ ṣe spent almost eighty years láyé a tún mọ sọ́dọ̀ lápòjúwe kí ló tún wá ń béèrè ìṣẹ́jú kan pọ̀ fẹ́ padà láyé gbogbo eighty ń o lo eighty ò ṣètọ́ lọ́wọ́ àwọn àfọ̀n ìṣẹ́jú kan kí ló fẹ́ fi ṣe kíkó wa náà ó sì wo bẹ̀yẹn ká ti bẹ̀ kí sára láti sọ pé sọ̀rọ̀ bá ti dè ní wá kàn torí pọ́lọ́ mẹ́ńṣọ̀ ọ̀rọ̀ ìṣètọ́lọ́ ó fún wọn tó bá dọ̀la máa ṣàlàyé tábà ti ń sọ pọ́lọ́ dáhùn padà ọlọ́run ní kò níye ọdún tá a fún yín láyé kẹlò wé ọdún tó lò sọ̀sẹ̀ wa ń sọ ní ìsìn pé ó padà wọ́n fẹ́ wá tún alkiyama rẹ̀ ṣe ọlọ́run dákun má ṣe wá ládọ́rùn mọ́tọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalatu wassalamu ala rasulillah ah, àkọ́kọ́ kí n bẹ̀rẹ̀ níbi hadith tí anabi sallallahu alayhi wa sallam anabi ni idha ahabba allahu kọ́ọ̀dà lè jìbìrì ẹni òṣèlú fúlàn fáṣíbà ọlọ́run tí bá ti nífẹ̀ẹ́ ẹrú kan wọ́n sọ fún jìbìrì ìlú máa pa láṣẹ pé túláàsì máa nífẹ̀ẹ́ lágbájá ọmọ alágbájá gbogbo mùsùlùmí gbogbo alọ́lọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹ̀dá ọlọ́run nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n ìfẹ́ èyí tá à ń sọ ìfẹ́ wìláyà ni ìfẹ́ ìjẹ́ báwọn bá wá sí ìfẹ́ ìjẹ́ wà líyì ọlọ́run sóti yé torí pé ìfẹ́hun àwọn nǹkan kan rọ̀ mọ́ torí pé ẹni tó ṣe ẹni tọ́lọ̀ nífẹ̀ẹ́hun òun náà ti ṣe nǹkan tayọ tẹgbẹ́ ànábì ti sọ tí ó ṣe àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀yàn ẹ̀rí tí ó mójútó àwọn náà kò ní máa fi ṣeré yóò wá ṣe fá yóò pẹ́ lórí ẹ̀ gbogbo bí òdodo ẹ̀mí kágbó nǹkan tí ò dá mọ́ yóò pa òfin ọlọ́run mọ́ ọlọ́run wà máa kíyèsí ẹni yẹn ọlọ́run máa kíyèsí ọlọ́run máa kíyèsí hátà ọ̀ṣìgbà títí ọlọ́run wà nífẹ̀ẹ́ rẹ̀ so ìfẹ́ ti ẹ̀yẹn yóò gbé pẹ́lú ju gbogbo ara lọ́run nífẹ̀ẹ́ bẹ̀tẹ̀ yìí ó tún kọjá tó fi báyìí ìtumọ̀ àdíìsì Abu Hurairah nípa ìwìláyà ó ti ṣàlàyé ìyẹn wallahu alam ìmọ̀nà fún àwọn mùsùlùmí ní ní Misra gbogbo wùrùwùrù yẹn ó ti bẹ́ẹ̀ tó bí oṣù kan ńlẹ̀ mo láǹfààní àti máa mọ́nítọ̀ àwọn ọ̀rọ̀ nǹkan tó lọ ní Egypt kọ́lọ̀ǹkọ́ wọlé àti obìnrin kó ṣàánú wa ṣe rábò sí àbòsí kò sí ó kọ mí ìta lè fún ju àbòsí lọ. ẹni tí ó jẹ́ president Misra tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ Hosni Mubarak ó fẹ́ lò bí ọgbọ̀n ọdún bẹ̀ kó tó di pé wọ́n lè lọ gbogbo àwọn aráàlú ń tọ̀ ọ̀dà pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ìjọba àgbáyé wípé a gbúdọ̀ fi democracy lọ́lẹ̀ ní Egypt fine gbogbo àwọn aráàlú wọ́n fara mọ́ kódà àwọn tí wọ́n gbẹ́sìn kárí gbogbo wọn náà jáde ló fi dé pé ní párámẹ́ǹtì wọn sálàfí ìkwáni gbogbo wọn náà kúnnú kíní párámẹ́ǹtì wọn bẹ̀ láti wà ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọn àwọn afá àwọn tó jẹ́ sọ gbàgbọ́ yẹn gbogbo wọn náà dáṣí politics yẹn pé tó bá yẹ pé democracy náà lè la fẹ́ lò aya ẹ̀já dìbò nígbà tí wọ́n ó sì dìbò mọ́rúsí tó wọlé is an ordinary man tó rẹ́ǹtì ilé òun náà rẹ́ǹtì ilé ni ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé èèyàn dáadáa ni àwọn èèyàn dìbò fún ó wọlé ìgbà tó wọlé ní bí oṣù kan àbóṣù méjì tó wọlé ìròyìn kan mo gbọ́ mo ti gbọ́rọ̀ yìí mo ní ah, ọlọ́run ní ojú ọkùnrin yìí ọpẹ́ ń ojú ọ̀nà kan wà tí àwọn Israel tàbí máa ń kó nǹkan ogun wọlé through Egypt ojú ọ̀nà Egypt náà sì ni ó tún bá Palestine ọba pàlà ṣùgbọ́n lásìkò Hosni Mubarak ọmọ Palestine àti lè wọ Egypt láti bí ojú àlà ó difficult wọ́n sì fi ààyè lẹ̀ níbi ojú àlè yìí tó jáde sí Israel láti máa kó nǹkan ìjà ogun lọ́bẹ̀ gbàdí mo sì débẹ̀ ní kò sí ìjọjọ bẹ́ẹ̀ ká má kó nǹkan ogun gbàbẹ̀ yẹn mùsùlùmí làwọn ará Palestine mùsùlùmí làwọn ará Egypt akálàṣe tí ìbá lè pọ́ fẹ́ dá wàhálà lẹ̀ ó yẹ kó free láti wọlé kí lọ fẹ́ wá ṣe tí n tó bá fẹ́ ṣe bá wá jẹ̀ níwò Ismaila kó wọlé ah, mo ní kó ṣe yìí lẹ́mìí tèmi lé mo fi ń ròǹgbà náà o so látara àdélé oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́tún lọ́sì àwọn aráàlú wọ́n stage protest báwọn ọ̀fẹ́ ẹni kí ni nǹkan tó ṣe wọ́n ló ti mẹ́sìn ó ti ó ti ó ti mẹ́sìn jù ní Egypt fa ìlú tí Abdullahi buna amuru buna amuru buna aaf sàbẹ tànàbí ran sàbẹ àwọn sàbẹ lásìkò Umar tí Umar ran amuru buna aaf lọ bẹ láti jẹ gọvnọ ní Egypt Egypt yẹn náà ni o ní gọ́fúnà ẹ̀sẹ̀ náà ló ṣẹ̀ṣẹ̀ yìí tó ṣe wípé ninety ninety five percent or ninety eight percent mùsùlùmí ni wọ́n kí wàá lẹ̀sìn tó mú le jù òun náà ni wípé kò fààyè lẹ̀ káwọn èèyàn ó máa gbé igbó àwọn nǹkan olóró òkè ní ó strict àti oríṣiríṣi àwọn nǹkan mìíràn táwọn èèyàn tí wọ́n tún rò wallahu a'lam lórílẹ̀-èdè tẹ́yà bá jẹ́ president ẹni tó jẹ́ minister fún defence abẹ́ẹ̀ta ló wà tí ẹni tó jẹ́ minister fún defence bá ń sọ fún president pé òun fún ní forty hours èèyàn ọ̀gbẹ́ gbọ́dọ̀ pé nǹkan kọlu ọpọlọ ẹ̀ èèyàn ó sì yọ ṣùgbọ́n ti Egypt ò rí bẹ́ẹ̀ tá a bá lò níbi democracy la lò but kò wọ́ọ̀kì láti lè mọ̀ wípé sáàsà yàsúsù sáàyùsù mọ̀súsù tìyàsà tó lọ dárí bí kàfí irọ́ náà nẹ̀ èyí tó bá ti ń sùn tí wọ́n ń fẹ́ òun náà ní democracy èyí tí ò bá ti bá ẹni tí wọ́n ń fẹ́ mu kì í ṣe democracy torí pé láti gbà tí Egypt ti ń sọ́fà pé wọn ò rí democracy elected president tó wọlé nínú ètò ọlọ́run ó kúrò ń bẹ̀ wọ́n fún forty eight hours àwọn ológun wọ́n gbàjọba bólógun ṣe gbàjọba òun náà di pé ń sákàkiri òun náà kúrò ń bẹ̀ àwọn tí wọ́n dára àlú tí wọ́n fẹ́ràn rẹ̀ àwọn náà ń yarí pé ah propaganda ni pé gbogbo aráàlú ò fẹ́ràn rẹ̀ àwọn táwọn pọ̀ làwọn fẹ́ràn rẹ̀ mo bí ẹnìkan náà ọmọ ìyá tó wà lọ́hùn ó ti mọ̀ dá wọn lóhùn ó ní gbogbo àwọn táwọn ṣe protest oníbẹ̀lò ni gbogbo wọn wọ́n láwọn èèyàn tán fẹ́ràn rẹ̀ ló pọ̀ jù ṣùgbọ́n tá a máa gbọ́ lórí ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀ béèrè tí nǹkan bá ti rí báyẹn ó lẹ́kọ̀ọ́ tí Islam kọ́ wa ẹni tí èkúdà bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ṣòro bá figagbága ó ṣòro bá figagbága tí wọ́n bá ní ẹ má ṣe protest káwọn èèyàn ojú sílé wọn torí pé tó bá ń ṣe protest ẹ̀yin tẹ́ ń ṣe protest tẹ kó igi lọ́wọ́ àtòkúta àwọn kòdòkódò ìbọn làwọn gbé lọ́wọ́ ẹni tó bá ṣì ń bẹ láyé náà ni wọ́n ríjọba ṣe ẹ̀mí ó ṣòfò gbogbo ẹ̀mí tó bá lọ ń bẹ̀ yẹn lọ náà ni kò sí lábẹ́ pé a fẹ́ jẹ́ kí ordinance wà òun náà ni àìmọye ẹ̀mí tí ó lọ ọ̀gọ̀rọ̀ àwọn yẹn ní the muslims so ìdí nìyẹn tó fi jẹ́ pé ìmọ̀ràn táwa lè fún àwọn ọmọ ìyá wa tó wà níbẹ̀ a wà lọ́ọ̀ ní ó ń kálukú ọlọ́run lè sọba alábòfin tó ẹ kéètò yìí ò mọ́ ọ lọ bó bá yẹ pé ológun náà fẹ́ gbà á tọ̀ kó wà níbẹ̀ ṣùgbọ́n pọ̀pá tá a fi na ìyáálé ó tún wà lọ́jà náà ó wà ní náà fún fún ìyàwó káwọ́ fọwọ́ lẹ́rán ẹja padà sọ́dọ̀ ọlọ́run ìlà àti ẹja wọ́n mójútó wa tó ti wà báyìí bí ṣe ń lọ bí ó ṣe mọ̀ rí mẹ́rin yẹn nínú àwọn àmì fìtínà òpin ayé ni so ìjọba èlò wà ìjọba èlò lò lórí lórí àyẹn àwọn tí wọ́n ń bẹ ń bẹ wọ́n sì ń sọ pé in fact in ti Egypt àǹfààní tó ń ní lérí ẹ̀sìn wọ́n ti rírú ẹ̀ sẹ́yìn sí ó lé ní nǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn àwọn afáàlè máa ṣe wáàsí táwọn yóò jókòó máa gbọ́ wáàsí báyìí lẹ́nu gbére àsìkò tó lóye ní gbogbo àwọn àfáàtàn ti sá lọ ní ugbó pẹ́pẹ́ ní ugbó ni wọ́n ti lọ ń kọ́ máa ń kí ó tẹ́ pé wọn ò tiẹ̀ yọjú ta àwọn náà dípò wọ́n á invite wọn wá sáwọn mọ́tálásí ńláńlá ní ògbóró wọ́n wá ń ṣe dáwọ́rà wọ́n ṣe káfí program nínú mọ́tálásí tó ń ṣe gbogbo ẹ̀ gbogbo èèyàn ti sọ fún sí. so láàfin lè mọ̀ wípé ẹ̀sìn náà ni tájẹ́ Islam náà ni ìgbógun ló ti yé àwọn ọ̀dà òṣèlú ti Nàìjíríà wa gan àdá sí adúwàsọ̀pá lọ́mọ àdá sí ti the country be almuhim ẹ̀dá àwọn mùsùlùmí ó sì sùúrù ìmọ̀ràn wa fáwọn ẹni ẹni kí kálukú padà sínú ilé rẹ̀ kálọ̀ mọ́ ọbẹ̀ lọ́hùn ọlọ́run olùlọ́ba alágbà wọ́n wà kọ́ irú fọ́kọ̀ ìdájọ́ ìṣòro yẹn ká dì mú hádà wọ́n lọ́wọ́ àlà. bákan náà bàbá tí ó bí ọmọ márùn àwọn làwọn ní bàbá àwọn àwọn ń gbé lọ àwọn mùsùlùmí ògbúdọ̀gbà gbogbo ojú ọba tẹlẹ̀ ní lókùrú gbà sí bàbá yẹn dájọ́ tó nínú mọ́sálásí gbogbo tí ó bá ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ mùsùlùmí ni bàbá eléyìí o a sì ṣe ẹ̀tọ́ rẹ̀ nílànà Islam ìgbà míì wàá máa ń bẹ tá a bá wá ṣe gbìyànjú tí wàá fá tá a bá wá rí ṣe tọ̀ àwa ti ṣe ojúṣe wa tó ti yọ báyìí a ti ṣe ojúṣe wa tán bá wá lọ gbé tán bá lọ gbé tú láti àwọn gbé bàbá àwọn lọ mọ́ṣúárì àwọn àkísọ̀ látò lọ́tà ìpì àákìrùn sí la láìrí àákì gbogbo ẹnikẹ́ni tó bá ti wá nírú nǹkan báyìí náà lẹ́gbẹ̀ẹ́ kọ́lọ́run sọ wá ń bẹ̀ yá àti kọ àkọọ́lẹ̀ kò tó lọ o ṣùgbọ́n ọba kú òkú rẹ̀ òkú àwọn mùsùlùmí ni o nígbà tó bá di pé omi ti gbẹ lẹ́yìn ẹja rẹ̀ kó tó fayé lẹ̀ gbogbo àwọn ọmọ tí o bí ọlọ́run kó sọ wá ń bẹ̀ àti kọ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó yà àmùsùlùmí lọ́kọ́ fáìtì wípé òkú mùsùlùmí ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa. bákan náà ǹjẹ́ ìyá lè tún láti ọmọ àbí ọmọbìnrin yẹn sí ìyàrá ah, bá bá àfa yìí ti gbé ìgbé ah, àfa dáadáa mo fẹ́ kọ́ mọ̀ mi obìnrin kọ́ fẹ́ ọ kò sí láì kò sí nǹkan tó burú bẹ̀ kò sí nǹkan tó burú bẹ̀ ayé ìjọ́un tá à ń ṣe láyé ìjọ́un tó orí wà ń bẹ̀ òun là ṣe máa ń sìn yorùbá ọ̀bọ̀ wọn ní bọ́mọdé bá tó lọ́kọ́ àáfùn lọ́kọ́ bọ́mọdé tó bá tó ládàá á fún ládàá àní ní ọ lọ wádàá yóò bọ́ ọ̀sán gbọ́mọdé bá tó ládàá àní lọ A ẹ sì mọ ibi tí yorùbá ti máa ń pòwe òun tó bá ti ń dọ̀rọ̀ pé èèyàn tó yàwó ní àbọ̀ tọkọ ọfẹ́ ó tó ni àbí wọ́n ti sọ bọ́ ṣùgbọ́n ní ìsìn kó gbé òun ó yẹ kọ́rọ̀ òun ti yí padà tọmọdé bá tó gba gba alágbẹ̀dẹ nígbà wá dé tó ṣe bìnàbìnà tó gbọ́mọ kan lẹ́yìn bóò làwọn ọba òbí rẹ ṣe fẹ́ mọ àwọn tó su ọmọ bóò náà ṣe fẹ́ mọ èyí ò nínú àwọn fìtínà tó wà láyé sí nìyẹn ẹlòmíràn kara bọ ètò ìyàwó mi kò sí ìfikùnlukùn wọn ò mọ ìdílé ibi tí ti fẹ́yàwó wọn ò mọ àwọn èèyàn gidi kan mọ̀ wọ́n wọ́n kàn pàdé ara wọn ni ọba ẹ ọ̀dà tálá ẹni tó wàá mú wà ẹ̀ àfi bọ́dà wọn kan táwọn àjọṣà tán ń tò gbogbooro ní ah, ibi àpìláì kò tún sẹ́lò mí àyàfi bọ̀dá kan báyìí tí wọ́n máa ń sàdá kiri báyìí ẹni tó gbé wálé náà sáwọn tó wá nínú fámìlì wọn náà bá wá délẹ̀ jẹ̀mọ́ àwọn wo la pè ìyẹn ò sì sí mọ́ ẹni tọ́lọ́run bá wá ní kọ́ gbọ́n náà àwọn òbí àwọn ó wò yùn ọmọ tá a bá bí tá a bá rè dáadáa èèyàn lè sọ fọ́mọ èèyàn pé ẹni báyìí ní wù nìkan fẹ́ nígbà tó ọmọ náà sì ti mọ irú òbí tó ní tọ́mọ̀ kó bí òun ò lè tì ó síbi tí ò dáa akálàṣe ò lè fọ̀ọ̀ṣẹ̀ ò pé ó wù ní kí so ìgbìrẹ́ fẹ́ nìyẹn ọmọ nínú ọ̀rọ̀ pé bàbá níta bá ti sọ náà ni so téèyàn bá ṣe bẹ́ẹ̀ kò sí láyé pé irú nǹkan báyà àlùbáríkà sì mọ́ wà bẹ́ẹ̀ nítorí wípé kò sí bí èèyàn ṣe gbọ́ngbọ́ngbọ́n tó ní àwọn ọ̀dọ́ àìmọye nǹkan táwa gan náà ti fa eh, ọ̀dọ́ ti tẹ́tẹ́ ń rí ní ìsìnkú àà ah, kò yẹ kó rí ìrírí ìrírí na ń pè lágbà tágbàlagbà ní máa ń gbà ètò òsì rí bẹ́ẹ̀ ẹ̀dọ́ kí ni wa ń àwọn àgbàlagbà wà ní látara àdéhùn kò sí tó burú èèyàn lè ṣe bẹ́ẹ̀ àmọ́ èèyàn ò lè fún láṣẹ ọmọ pé tó bá lè fẹ́ àbá àgbàjá ló ṣe pé fún ọ ní o tó bá lè fẹ́ àá ó lè àfa lè pọ̀ ó lè jẹ́ pé kò wú ó lè pé bàbá eléyìí ò wù mí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń rìn òun ló wù mẹ́ pípé àfa náà sá ni kọ́ sáfẹ́ àfa náà ni so ọmọ náà free láti lè sọ wípé ẹni tí ó wù ó lélẹ́yìn kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n jíjẹ ń pààyàn oníṣẹ̀ríà ò faramọ́ àti gbúdọ̀ fi dọ́rẹ̀ẹ́ ìgbé tó àbálàgbára ń fọ ọlọ́mọ àmọ́ ó máàrù rẹ̀ lọ́wọ́ wá sí olówó òṣòwò ọmọdé àbúṣe ni ọmọdé àbúṣe sọ ọ lè má dà lọ́rùkù owó tó bá rí kọ wá san máa rí ẹ̀ kì í bó ṣe rí nìyẹn wọ́n ní jẹ́ iná tí àwọn kèfèrè ó náà ni mùsùlùmí ó wọ̀ iná ìpele ìpele nì mélòó ni méje sábọ́à ìpele ìpele méje ni. gbogbo ẹ̀mẹ́ ọ̀kọ̀ wá rí nínú náà tó ọlọ́run mọ́jà wọ̀ná ǹjẹ́ a lè tẹ ẹran lọ́dá bẹ́ẹ̀ ni a lè tẹ lọ́dá ẹran tá a bá tẹ lọ́dá sáà lè tupa yàbá lè fi a lè fún ìsọmọlókọ bẹ́ẹ̀ ni ẹ̀jú a lè pa kódà nínú tó súnmọ́ ìzíyà ó lóòótọ́ àwọn òfojú wò pé àléébù ni kìí ṣàléébù ṣẹ́ra ní kìí kò sí nínú àléébù nítorí wípé àwọn àáfàá sọ débi wípé kódà tó ọba rẹ̀ lẹ́yìn tí wọ́n tẹ̀ lọ́dà ìtúwọ̀tẹ̀ tẹ̀ lọ́dà torí pé ti ń bẹ́ẹ̀ ẹran náà nù so èyí tó tẹ̀ lọ́dà ni kò mú so ní. bákan náà ẹni tí kírun ní mọ́sálásí wa ni ọwọ́ afẹ́ yọ zaka rẹ̀ sí mọ́sálásí ti wà tá a lè gbà á kọjá dáadáa kó jẹ́ pé mọ́sálásí ti ń kírun nìkan ló lè ṣe sọ́dá kọ̀ sí èyàn lè máa kírun ní mọ́sálásí kan bí ìsìn kí èyàn rí pé mọ́sálásí yẹn ó bùkátà sí nǹkan yẹn ju mọ́sálásí ti wà yìí lọ tó ti yé kò sí láì fi ń gbogbo mọ́sálásí kankan náà ní lọ́dọ̀ ọlọ́ tó kí ṣe pé ibi tí mo ti ń kírun nìkan mo gbúdọ̀ ṣe dáadáa sí ìgbàláyé wà á lè gbà á bákan náà ẹni tí ó ní ọmọ tí ọmọ ọlọ́run bùkún ọmọ yẹn ṣùgbọ́n ọmọ yẹn ti di islam lẹ̀ tọmọ yẹn bá fi lé ayé lẹ̀ tí bàbá rẹ̀ lè jogún rẹ̀ tọ́ kò lè jẹ́ o nínú ṣẹ̀dá kò lè jẹ́ o àdáwò tó wà ń bẹ̀rẹ̀ o la yarifu li muslimu li kafira wala li kafiru al muslima mùsùlùmí ò lè jogún kèfèrí kèfèrí ò lè jogún mùsùlùmí ẹn tó bá wá nírú bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bóyá bàbá kan bẹ ó lọ́mọ kan tọmọ yẹn jẹ́ kèfèrí tó jèrè pé òun ti gbìyànjú gbìyànjú gbìyànjú ọmọ yìí ò padà òun ti là kọ́ bí òun pé bóòlù òun ti wá tó bá fa dúkìá ló ti pọ̀ lẹ̀ bóòlù ara fún òun ti wá pín tó ò ní pín tiẹ̀ fún òun sì nìkan nìyẹ́ bí sẹ́wọ̀n kí máa ń pín báwọn àfa àti ọkùnrin wọn ni àfa àbùtílẹ̀ ṣe yí wọ́n dà àdágan ní jẹ̀ sí ló fi hàn lọ́wọ́ ní ilé ìwò jẹ́ déédéé láéláé bẹ́ẹ̀ sì ni déédéé ni ọlọ́run ní kò ní pín bẹ́ẹ̀ sírù bàbá ìgbà wa rí bẹ́ẹ̀ láti ojú ayé rẹ̀ kó kọ wàsíyà yàánàlì wàsíyà tẹlẹgẹrẹ wà rẹ̀ tẹ̀lé wàsíyà èèyàn máa ń fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sógun èèyàn èèyàn máa ń kọ wàsíyà fún ẹ fún lágbájá ní nǹkan báyìí nínú ogún mi gbogbo dé yìí ó sì ní kí fún kò gbúdọ̀ ju one over three one mẹ́ta gbogbo nǹkan ní ọmọ bẹ́ẹ̀ ni so àfọwọ́mọ pé bó lọ ń jẹ ọlọ́wọ́n ọba ní kọ́ padà lídìí sádà o bá àfa àtọ́ba ti àti fẹ́ pé kan bá ń rí wọ́n tà ń tì àṣíwájú mo ní àṣé ò sí kèfèrí kankan nígbà táwọn adójú ọ̀dọ́ ni ó dàbí ẹni pé mo ní ah, ẹ̀dá kan tó bá ti dàbí ẹni pé ẹni kò ní gbà kankan o ah, yóò ṣòro sọ fún ẹgbẹ́ máa lọ kọ́mọ àwọn adi wípé èmi ni màá sọ pé wọn ò ní fún ní nǹkan ní ọba fagi ọ pé ẹ̀kọ́ kọ́ lọ sọ fún náà àwọn ni yóò ṣòro sọ mọ́nítọ̀ àwa ti sọ ìdájọ́ ẹ̀sìn fún yín bẹ́ẹ̀ bá ṣe pín sí okùn sọ̀wọ́ yín sòrú ẹni bẹ́ẹ̀ kó tó fa yílọ̀ yẹ kó kọ̀ wá sí yà tó bá ti ń ru ọmọ bẹ́ẹ̀ tó sì fẹ́ kọjẹ nínú ogún òun yọ kọ̀ wá sí yà ẹ fún ní nǹkan báyìí tó bá ti yọ tiẹ̀ fún ìyókù àwọn tó jẹ́ mùsùlùmí inú ọmọ ní ó pè àbí irú ọmọ tó jẹ́ kìtìrì náà tí bàbá ti rí pé ọmọ yìí pọ̀ kọjá àtọ́bá lọ fún ní kí n bá jẹ́ <laughs> kí bàbá àwọn sọ fún pé wò a lè sọ pé yọ yá ó lè jẹ́ pé wọ́n lọ́wọ́ gbọ́dọ̀ tó wà bóyá lè gbàgbé ẹni eh, kọ́kọ́ wà sí yà tọ́mọ ń bá kọ́ wà sí yà eh, so hada wallahu alam ah, bákan náà ǹjẹ́ anẹ́sọ̀rọ̀ sẹ́lá ń padà wọ̀lú Mákà lọ́dún kẹwàá lòdì tí sọ̀kalẹ̀ kùránì àti mọ́kànlẹ̀ tó lé ànẹ́bí kó Mákà ní kùránì tí ń sọ̀kalẹ̀ kánẹ́bí tó kó ní Mákà odidi 10 13 years tánàbí lò ní mẹ́ta ní kòránì fi ń sọ̀kalẹ̀ fanabi. ten years ló fi sọ̀kalẹ̀ ní ìlú Madina ìwé ẹ̀rí jẹ́ twenty three years so ti bá ara wallahu a'lam. bákan náà téèyàn gbóúnjẹ lọ́dọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí láti fi sínú ṣé ó dà kò sí láì sílẹ̀ tí kì bá ti sóúnjẹ àráwù torí pé gbàmí ìbẹ̀ tí yàn bá tọ́ àpọ̀ ìbímọ rìnrìn alẹ́ ń gbà mí tí yàn bá ń lọ ọ̀nà ilẹ̀ Haúsá ń gbà mí ó lè débi Kogi bíi lọ́kọjá àwọn ẹni tí bá máa ń lọ lára lẹ́ ó sì jẹ́ inú rọmọdọ́ ló jẹ́ pé bẹ́ẹ̀ ló ti jẹ sàárì sọ́ọ̀sẹ̀ máa béèrè fún ẹjọ́ mi ti sí ń gbòòsì ṣé mùsùlùmí ni ní àti kó o lè máa béèrè ẹ̀dáfẹ́ fún mi lóúnjẹ ó fi jẹ sàárì ìsọdì yìí láì dàsí kò sínú ó fi sínú tó ń jẹ ẹbá láti jẹ halal the garden náà sọ̀rọ̀ látọ̀dọ̀ ẹni tó ti wá so mọ́dàmọ̀ tó bá ti jẹ halal tó ti yí àwọn èèyàn lè fi sínú ẹ̀yàn lè fi jẹ sàárì bákan náà sọ́rọ́ àtúntà ọ̀tà yìí tó ti yé bákan náà ẹni tó wà lọ́dọ̀ èèyàn tí ó jẹ́ tí kìí ṣe mùsùlùmí tóun ò sì gbà wẹ̀ séèyàn lè mọ fún ní owó kó lọ fi ra oúnjẹ jẹ tó láti yóò fún lówó torí pé ọlọ́run ò bí léèrè àwẹ̀ torí kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n jọ́gbé dàrí kí a máa ọlọ́run ó bí o pé kí ló dé òfin gbà wẹ̀ ṣùgbọ́n láyé ń bí ọlọ́run ò tí ì ní ó gbà wẹ̀ ó dìgbà tó bá tó gba ìsìlámù torí tó bá kàn ń gbà wẹ̀ yẹn náà kò ní gbalada ṣó so kí lọ wá fẹ́ máa fi fipá sí fún lówó kọ́ lọ jẹun tiẹ̀ ṣùgbọ́n jọ̀gbé dàrí kí á máa ọlọ́run òbí léèrè fún kílódé tí ò fi tí ò fi gbà wẹ̀. wọ́n ní tóbìnrin bá wọ inú náà àwọn èèyàn mẹ́rin kó tó lè wọ náà èèyàn mẹ́rin ni wọ́n ṣètò níkà àbáyẹn tó béèrè tí ó sùn pé bóòlù ti béèrè pé èèyàn mẹ́rin ni ó bá wọ náà ọlọ́run kọ̀ fi léèrè àwọn ọ̀rọ̀ báyẹn ẹ̀rí ló lè jẹ́ kó ní wéjì tó táyé parí bánàbí lọ sọ àbí àwọn sálàfù àtàrò kan wà fún ṣùgbọ́n tá a bá wò jẹ́nẹ́rálì gbogbo ètò àlámọ̀rí ìgbésí ayé obìnrin ọlọ́run kò sá obì ọkùnrin nígbà tí bá ń bẹ lọ́mọdé àkíyèsí tóbi gbúdọ̀ mójútó ọmọ obìnrin ó gbúdọ̀ pọ̀ lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdí tánàbí fi ń sọ̀rọ̀ lórí mímójútó ọmọ tí ń sọ ládá tó pọ̀ lérí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin anábìrì mọ̀ ní alẹ́ jariyatayn fa'afana adabahuma kunna fa'afana adabahuma anábìrì gbogbo ẹnikẹ́ni tó bá bí ọmọ obìnrin méjì àwọn fàlẹ́àtà àbọ̀bìnrin mẹ́ta fa'afana adabahun nínú riwaya mi ò ní méjì fa'afana adabahun náà wàkàtàhun náà min jiddatihi níbi ti mẹ́ta ó ní wàkàtàhun náà min jiddatihi kunna lahu hijaban minan nar anábìnrin tó bá ní ọmọ obìnrin mẹ́ta tó kíyèsí wọn tó ń dasọ sí wọn lọ́rùn láti bí òógùn rẹ̀ wọn ó jẹ wọn ó mu ni tó tó fi so ìdí wọn fáwọn èèyàn gidi fọkọ gidi fún mùsùlùmí gidi anábìnrin àwọn ọmọ yẹn ni wọn ó jẹ gàgà fún bàbá àwọn níbi pé yóò wọná kò ní wọná nítorí yàrá kìámù tó ló jẹ́ gbogbo àwọn bàbá wa tí ọlọ́run ti ṣàánú tó ọlọ́run kọ́ ṣàánú àwa náà ọ̀pọ̀lọ́n kó wọlá tó bẹ̀rẹ̀ kí kódà wà náà onírú àwọn àwọn orí bá káwà náà ní nípamọ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ní nípamọ́ tọ̀ èyí máa bàjẹ́ ọlọ́run níjó ṣẹlẹ̀ sí ní o aláàdí tó bẹ ọlọ́run so àdínkì yẹn lórí ọmọ obìnrin ṣé ìran túmọ̀ sí pé ọmọkùnrin náà kò sí ládàá ládàá wà ṣùgbọ́n bí ilé ẹ̀ bá sì lérí ti ọmọ obìnrin so bàbá ó ṣàmójútó ọmọbìnrin míì tó jẹ́ àkúyà náà ní wípé nàìjíríà kan gbọ́n lórí ọmọ ọmọ bí ṣe ń jẹ ọmọ bí ṣe ń mu ọwọ́ àgbọ̀ngbẹ́ lágbájá wọ́n lè sún léǹjẹ ta ìjẹ́rìí tí mo sún tí mo àbí wo ni tí mo tí mo kí á ní òun béèrè pé mo yóò fún ọ lóúnjẹ ṣe nìyẹn so òbí ọmọ obìnrin ti wọlé ọkọ kó ìyàwó àìrí ọkùnrin yọkàn ju ìyàwó ẹ lẹ̀ ọlọ́run ó bí ọ léèrè torí pé àlámọ̀ rí ìyàwó rẹ yẹn ẹlòmíì rẹ bẹ̀rẹ̀ kan máa sọ̀rọ̀ lẹ́nu pé èèyàn ṣe soso pẹ̀lú ìyàwó yà ebi ìyàwó rẹ nìkan sọ lẹ́nu nígbà tí ebi ìyàwó níyàwó èèyàn ọmọ nítọ̀ ìyàwó yẹn ìlànà sọ̀sọ́lá ń sọ̀gbọ́n sóbìnrin bá lọ bìkan kó gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ ẹ̀ tọkọ bá ní ọmọ lọ kùkù dọ̀lọ́ so gbogbo àwọn nǹkan yẹn nígbà tí wọn náà bá ti wá ju ọtọ́rìtì rẹ yẹn lẹ̀ tóbi yẹn náà ti di pálapàla ọmọ pé wọ́n náà òun ó bì wọ́n náà léèrè nípa ojúṣe jẹ́ tó wáyé pé lábẹ́ ẹbẹ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ti wáyé kò sí láìsí ń bẹ̀ òótọ́ ọ̀rọ̀ yẹn tó ti wà báyìí kò sí láìsí ń bẹ̀ tó kọ́ lọ́n kí kó ṣàánú wa. bákan náà kéèyàn máa pa iṣó mọ́ra kò lẹ́tọ̀ọ́ ẹni tó wá pa iṣó mọ́ra tó fi kírun tán sínú rẹ̀ lálàáfíà náà inú rẹ̀ lálàáfíà ṣùgbọ́n bìtìbìtì láàdá ló ti sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ tó wáyé pé bíi hundred náà fi láàdá ń dá tọ́lọ̀ olúgbọ́lọ́gbọ́lọ́ orí wípé alìsìnìánú wọ̀lùkùṣọ́ tó yẹ kó wà níbi ìrún kò ní sí ń bẹ̀ eré kó tètè sálámà ni ó mọ̀ sán ni ó mọ̀ sá torí yóò sá mọ̀ fún ìdí kò fẹ́ ní sóyẹ yóò sá mọ̀ kò ní fọkàn sí ìdí ń ara rẹ̀ ò ní balẹ̀ tò yóò padà kírun náà tán o tó fi irun náà lálàáfíà o àmọ́ ládá tó pọ̀ sí sọ̀nù mọ́ lọ́wọ́ ṣètọ́nù wa lọ́mọ ń lúgọ síbẹ̀ ànábì ní ṣètọ́nù mọ́ ń fàtẹ́gùn sí di èèyàn gbà mí ọmọ dàbẹ́ ní kóhùn so so lẹ́ọ̀sì ẹlòmí ìbàjẹ́ mọ́ àwọn mi wà bá àwọn èèbá yóò sì kọ́kọ́ dé mọ́tálásí ṣètọ́nù òjò bàjẹ́ mọ́ rẹ̀ kọ́dà gbà mí ò ní ó ṣe kánà nígbà tó nígbà ọ̀sán àtúbọ̀ sí yóò tó wà lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kò ní rí bẹ̀ẹ̀ tẹ̀ fún ẹ̀kẹ́kẹ́ báyìí tó bá ti rí bẹ́ẹ̀ èṣù ni ànábì ní mọ́kú ò lórí irun títí tó fi gbó irun jésù wọn jáde kọ́ ọmọ yẹn sọ dá mi lójú pé mo tó ṣùgbọ́n kìnìún kan ṣe kọ má kó ń bẹ̀ má kírun rẹ lọ ànábì ní ṣètọ́nù sábà máa ń ṣe bẹ́ẹ̀ tó kọ́lọ́n kọ́ láti omi rẹ̀ kí ó tó ti wá. ẹgbẹ́ rẹ̀ gbé rẹ̀ wá. wọ́n ní wọ́n ní ẹni tí ó jẹ́ lálọ́ọ̀dù fún yàn tó wá jẹ́ wípé ó fún yàn nínú ṣọ́ọ̀bù àbí ilé tí ògbó kankan lọ́yìn tó kú wájà lè láyé àwọn ọmọ ìwà ní káwọn fẹ́ ṣe òkú rẹ̀ wọ́n sì wọ́n sì fẹ́ mú aṣọ tó sọ̀rọ̀ ní bá wọn mú aṣọ ìlú tó lè fún ilé ọ̀rọ̀ òkú ìwé tó ń mú fún fún fún ọmọ ìlú tó lè bá àwọn ènìyàn ìgbé gbogbo ibi tí mùsùlùmí bá ti wà ẹ wọn máa mọ̀ wá pẹ̀lú ẹ̀sìn wa wọn ó ti máa ń tó ṣe wọn ó sì ti máa ń tó lè ṣe tí ìjẹ́ mùsùlùmí èèyàn bá ti ń ṣe báyìí gbogbo nǹkan tí ìsara rẹ̀ náà wọ́n máa wọ́n máa gbé síwájú èèyàn ìyẹn ló ké kútúbà fún ìmáàmù tí wọ́n yìn fáìsì lọ chọ́ọ̀chì ṣe mọ̀ wípé tí ìbáṣepọ̀ náà ti ń rìn ní etí bèbè nǹkan ó ṣáájú pé òun lẹ wá pèpè afẹ́kọ́ wá fáwọn ní àdúrà nínú chọ́ọ̀chì ṣe mọ̀ pé ẹ̀rù bó ló tó pé èèyàn ń gbé bẹ̀ yẹn pé bàbá wọn fún ọ ní ṣọ́ọ̀bù lọ́fẹ̀ẹ́ bàbá wọn fìyẹn ṣe iṣẹ́ ládàá ni tó bá dẹ̀ jẹ́ pé nǹkan fẹ́ ṣe tó bá bá ẹ̀sìn ọlọ́run mu kódà ìwọ gan ni wọ́n ò kọrí wájú lérí ẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n bá bá ẹ̀sìn ọlọ́run ọba mu là tán àtàlẹ́ mọ̀kúlókò fi máa fi àtàlẹ́ káàlì èèyàn èyí torí káwọn èèyàn má bínú kí èèyàn ọ̀sẹ̀ lọ kíní yẹn wọ́pọ̀ lóde sí àwa yorùbá yorùbá ò fẹ́ pílíìsì àwọn èèyàn yóò sì jura rẹ̀ sínú wàhálà wọ́n fẹ́ sòkú kò lówó lọ́wọ́ kò sí owó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ojúṣe ojúṣe kọ́lọ̀ mọ́ fààyàn sẹ́yìn àti gbọ́ kí ni àti gbọ́ ó ṣe kó kò lówó lọ́wọ́ o nígbà tó bá di àti gbọ́ àti gbọ́ nígbà gbèsè bá dé kò wá ní rí ẹnì kankan onìkan náà wà ló gbèsè so látara àdélé ó dáa púpọ̀ èèyàn kì í tijú àwọn èèyàn lérí àti yapa àṣọ ọlọ́run tábà ti mọ̀ wípé kò sí ń fẹ́ ní ó ṣe tọ́ba jẹ́ tọ́lọ́n tọ́lọ́n ni ó ṣe àwọn èèyàn ó ti mọ̀ mọ́ yàn kódà àwọn èèyàn gbọ́dọ̀ à ah, òun ò ṣe lé tó bá yẹ pé nǹkan báyìí ni ẹgbẹ́ síwájú rẹ̀ yóò ṣe sòórù nǹkan yẹn ló yẹ kí ó wà náà ṣe ṣe ẹni yẹn bákan náà sọ̀látù tààrà wítìrì kọjá ẹ̀dẹ́ èèyàn lè kí pẹ̀lú ìmáàmù èèyàn dẹ̀ lè má kí pẹ̀lú ìmáàmù tó ti yé níbi tàràwé wọn yìí kí jàmọ́ sáfù wítìrì wọn kàdókò ní kọ́lọ́ kí tiẹ̀ ní ọjọ́ lásán ni o tẹ́kọ̀ àmì láti kan wà tán bá ti lè kí ṣàìsàn báyìí wọ́n sì náà tẹ ẹ̀dúgba níyàn sáfù àti wítìrì ìṣá ẹ̀ wà di méje so ìyẹn ò kò lẹ́ẹ̀rí kankan kò sí sí àkan asọ́mọ́lẹ́láṣí kànìkan ní àwọn bàbá wa jíjẹ mọ́ ní ọlọ́run ó bá san àwọn bàbá wa lẹ́sàn dáadáa kódà tó fi dórí àádọ́rí kò sí tíra kan tó sọ pé kẹ̀sí bá ẹ fà àdìsí lẹ̀ ká sọ pé àdìsí ẹmú tíra adlọ̀rí wa àtìmọ́wí tó sọ wípé kẹ́ẹ̀kì níjàmá kò sí ṣòkọ́lọ̀ kó sàánú wa ìyàtọ̀ láàrin gáfàrà àti àfà gáfàrọ̀ kéyìn ó ọlọ́run sísàforíjì àfà àmójúkúrò so ti wà ìtumọ̀ ṣùgbọ́n ọlá àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ tó wà ń bẹ bóyá ọ̀la àwọ̀túnla tún lè máa ṣe tàfàṣí tó wà ń bẹ ara àlọ́.